إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد أدوكف الله سبحانه وتعالى أترى الصلاة ونبوى محمد صلى الله عليه وسلم إكالون أولولون كما با أو صحابي نبوة محمد صلى الله عليه وسلم أتي àwọn ará ilé rẹ̀ bákan náà gbogbo àwọn tí wọ́n bá tẹ̀lé ìlànà rẹ̀ títí di jọ́ngbìn di alkiyama lẹ́yìn náà mo kí ní kíkẹ́ àdáyàrí àwọn sheikh wa الدكتور فاضل حفظه الله تعالى وصدد خطاه ọ̀bẹ̀láwọn ọba subhanahu wa ta'ala ọ̀padà sí aburú kọlọ̀ májìkú tọ́ sí wa iṣẹ́ dáwà tí wọ́n gbé dání ní àyè yìí bákanáà káàkiri Nigeria ọ̀bẹ̀láwọn ọba subhanahu wa ta'ala kó gbà lọ́wọ́ wọn kó ṣe ní nǹkan alálùbáríkà fún wa àti gbogbo àwọn tí wọ́n dúró tì wọ́n tí wọ́n jẹ́ amúgbálẹ́gbẹ̀ẹ́ fún wọn nínú àwọn ọmọ ìyá tí wọ́n kún wọn lọ́wọ́ láti lè tàn súnà anábíwá Muhammad sallallahu alayhi wa sallam láti lè tàn ká láti mú káàkiri àwùjọ wa láti mú káàkiri àgbáyé abẹ́lẹ́wọ̀n bá subhanahu wa ta'ala fún wa àpadà sí aburú ọlọ́mọdé kò tọ́ sí ẹnì kọ̀ọ̀kan wa ọmọ ọba kí ó ṣe gbogbo wa ní ọmọ aljanna lẹ́yìn náà mú kí gbogbo ìjókòó lápapọ̀ lọ́kùnrin àti lóbìnrin lọ́mọdé àti ní àgbàlagbà àbẹ̀lẹ́wọ̀n ọba subhanahu wa ta'ala ìjókòó wa iná ọlọ́run ọba kó ṣe ní ìjókòó oríire kó ṣe ní ìjókòó àǹfààní kó ṣe ní ìbálẹ́jọ́ dáadáa fún wa tó bá dìjọ́ gbẹ̀ndẹ̀ alkiyama kọlọ̀n jẹ́ kí àwọn nǹkan tí abábára wa sọ kọlọ̀n kò jẹ́ kó ṣe ẹnìkọ̀ọ̀kan wa láǹfààní àtẹ̀mí tí mo ń sọ ní àti ẹ̀yin tẹ́ ń gbọ́ mi mo kí gbogbo wa wípé assalamu alaikum wa rahmatullahi wa barakatuh lẹ́yìn ìtìsíwájú yìí tọ́pìkì tán ní ká máa fi bára wa sọ̀rọ̀ òun náà ni tí wọ́n pè ní الجمعية التعاونية الجمعية التعاونية èyí tí wọ́n bá wa cooperative society tí wọ́n bá wa tú sí èdè abínibí ní ẹgbẹ́ alájẹṣẹ́kù àwọn àfá wọn a máa define ní ẹ̀tí a mọ̀ sí aljamuriyyatu ta'awuniyya torí pé àbáwo gbólóhùn yìí a rí pé nǹkan tí a kó jọ agbé kalẹ̀ látara gbólóhùn méjì ni àkọ́kọ́ ni aljamuriya kí ni túmọ̀ aljamuriya òun náà ni àkójọpọ̀ kí àwọn bíi mélòó kan kan kóra wọn jọ lórí nǹkan kan wọn á pè ní jamuriya ní ìtí a tù sí society àbí ká tú sí ẹgbẹ́ àbí àkójọpọ̀ àtàáwùnìyà ayọ̀ látara gbólóhùn àlàáwùn òun náà nìyàn lọ́wọ́ tàáwàna yà tàáwàna tàáwùnà ìtumọ̀ ẹni pé kí ni wọ́n jọra ara wọn lọ́wọ́ àtàáwùnìyà àkójọpọ̀ tó ṣe wípé àníyàn tí àwọn tí wọ́n fẹ́ ṣe láti torí ẹ̀ kójọpọ̀ ni láti ran ara wọn lọ́wọ́ so aljamaiyyatu ta'awuniya wọ́n ní cooperative society òun náà ni àkójọpọ̀ tó ṣe pé àwọn tí wọ́n ní èròǹgbà wọn láti lè fún ara lọ́wọ́ ni àwọn lárúbáwá wọ́n tún ṣe àlàyé lórí aljamaiyyatu ta'awuniya ìkannú àwọn àfáwọn oníkùlù jamaiyatin yukawinuha أفراد طبقا لأحكام هذا النظام بهدف تحسين الحالة الاقتصادية والاجتماعية لأعضائها الامتحان في جمعية تعاونية هنا جمعية أكوجوكوكا وشكي يكونها أفراد àwọn ọlọ́dọọdán kan ni wọ́n parapọ̀ ni wọ́n wá fọ́ọ̀mù ẹ̀ tíkọ̀lẹ̀ àkámi adam nìdọ́ọ̀mù ní tó ń bẹ ní ìbámu pẹ̀lú ètò tí wọ́n gbé kalẹ̀ ìhádà ti ta sí ní alhálà ti lè ti sọ ọdúnyà ìgbà torí ẹ̀ gbé kalẹ̀ ni pé wọ́n fẹ́ improve alhálà alẹ́kùsọ̀ọ́lìyà economic condition that is in tó ní ṣe pẹ̀lú káràkátà títí ara ẹni that is ẹni kọ̀ọ̀kan inú àwọn tí wọ́n jẹ́ members nínú àkójọpọ̀ yìí bó o ní ọ̀rọ̀ káràkátà bó o ní wọ́n ṣe fẹ́ mú ìdàgbàsókè bá ọ̀rọ̀ kátàkárà ẹnìkọ̀ọ̀kan wa wàlísímáìyà bákan náà ọ̀rọ̀ àwùjọ títí ìgbé ẹnìkọ̀ọ̀kan wa lè àbọ̀ ìyá fún àwọn tí wọ́n jẹ́ mẹ́mbà bíẹ̀ production yìí ó lè jẹ́ pé wọ́n kóra wọn jọ ìtọ́fẹ́ mójútó ó ní láti lè máa pòdúsì àwọn kankan amúlì sehlak àbí ní agbègbè consumption bóò ni a ṣe ra nǹkan òun wọ́n torí ẹ̀ gbé kalẹ̀ àmì tọ́síwìkì àbí kó ṣe pé kí ni marketing àmì kọ́dọ́nàt àbí àwọn services oríṣiríṣi ìṣìráàkì jùhúdì àbọ̀ pẹ̀lú àpapọ̀ àwọn ìgbìyànjú àwọn tí wọ́n jẹ́ members yìí mùtẹ̀lú àtọ́nfẹ́fẹ́ alìkàlùmọ̀bàbí àtàáwìyà lẹ́ni tó ṣe wípé wọ́n ń tẹ̀lé àwọn principles tó ní í ṣe pẹ̀lú bó láṣẹ ràn wọ́n lọ́wọ́ a rí pé eléyìí ọtúbọ̀ pọ̀ sí ọwọ́ ẹ̀yìn aljam'iyya a ní ìtumọ̀ rẹ̀ òun náà ni àkójọpọ̀ kan ẹgbẹ́ yẹn ó forí sọ ìran rẹ̀ ni lọ́wọ́ ṣùgbọ́n ẹni kan gbìyànjú láti bá wa fọ́ sí wẹ́wẹ́ kó tún ṣàlàyé ẹ̀ torí ẹ̀tọ́ máa ń sọ̀rọ̀ nípa cooperative wọ́n máa sọ̀rọ̀ ń gbà mí wọ́n lè láwọn kan cooperative titi wọn òun ni consumer cooperative society èmi wọ́n á sọ wípé titi wọn kò ń ṣe ti consumer ó lè jẹ́ ti ti agricultural cooperative society àwọn ètò ní ṣe pẹ̀lú àwọn àgbẹ̀ so imi ó lè jẹ́ nǹkan tó ní ṣe pẹ̀lú production so kókó ọbẹ̀ ni pé àwọn èèyàn ṣáà kóra wọn jọ ìgbà tó kóra wọn jọ wọ́n fẹ́ máa rara wọn lọ́wọ́ bóyá nípa ọ̀rọ̀ bá a ṣe ń produce nǹkan ni àbí ọ̀rọ̀ bó o là kójọpọ̀ ra nǹkan lọ́dọ̀ àwọn tí wọ́n ń ta àbí bó ni a ṣe fẹ́ máa sọ̀rọ̀ oko wa àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àbíbò la ṣe lè máa ran ọlọ́wọ́ náà tó ṣe pé bíyá àmọ̀ yára wa lówó ni so nǹkan tó ń pè ní àjẹmọ̀yà tó ta àwọn oníyà tó pẹ̀jú púpọ̀ ni kò ní pé tá bá wo ìlú kọ̀ọ̀kan náà àwọn ìlú àgbáyé àmọye cooperative society ló ń bẹ́ẹ̀ ní Saudi ni ní Kuwait ni ní Egypt ni kódà àwọn ìlú òyìnbó àmọye àwọn cooperative societies lára ẹ̀ náà láàfi rí títí nàìjíríà náà àmàyè cooperative society ló ń bẹ ní nàìjíríà lára ẹ̀ òní ìta mọ̀ sí alájẹsẹ́kù ìkẹ́kẹ́ làwọn náà mójútó ṣùgbọ́n ọ̀nà tí wọ́n lè máa fi rárá wọn lọ́wọ́ ọ̀nà tó pọ̀ lónírànrẹ́ ni wọ́n ti pilẹ̀ nípa rú àwọn nǹkan báyìí òní àti ìbáha òní permissibility ni ó yàtọ̀ fún ọ̀rọ̀ ìbádà àwọn afá máa sọ fún wa ipò tó wá ṣe pé ọ̀rọ̀ ká kírun ni àbí ká gba àwẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ al-aslu fil ibadat al-man'u aw al-hadru illa li nafsi ìpìlẹ̀ wọ́n ti pé a lè ṣe tó bá wù wá gẹ́gẹ́ bí ìjọsìn àti kárí ẹ̀rí kan tó ní ká ṣe nísìn mo fẹ́ kírun nísìn mo gbọ́dọ̀ rí tẹ́kìtì tó ní kí n kírun mo gbọ́dọ̀ rí tẹ́kìtì tó ní báyìí ní kí n ṣe kí torí pé ìpìlẹ̀ nípa nǹkan tó ní í ṣe pẹ̀lú ìjọsìn ìpìlẹ̀ ní alhabru a lè ṣe illa linasin aw illa bidalili àfi parí ẹ̀rí tó sọ pé ká ṣe bóyá ẹ̀rí látinú alkur'an ni àbí ẹ̀rí látinú sunna abuwa muhammad sallallahu alayhi wa agbọ́rọ̀ rẹ̀ wọ́n ló ń ṣe bídíà wọ́n ló ń ṣe bídíà ṣùgbọ́n tó bá dé pé ọ̀rọ̀ ayé ni ọ̀rọ̀ kátàkárà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ọ̀rọ̀ ká jẹ ọ̀rọ̀ ká mu ọ̀rọ̀ ká wọ̀ ọ̀rọ̀ ká sùn fi al-ashiya ìpìlẹ̀ níbi àwọn nǹkan tá ń lò ìpìlẹ̀ rẹ̀ ní kó wà pàmíṣíbù bákan náà al في المعاملات الحل والإباحة ìpìlẹ̀ níbi ìbára ẹni ṣe afẹ́ṣe kátàkárà láàrin ara wa ni afẹ́fẹ́ra wa lọ́kọ ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ìpìlẹ̀ ní pé alfin aláàlì ó wà pàmí síbò èèyàn tí ó sọ fún mi pé kílẹ̀tẹ̀ ń tarú ọjà yìí ọjà kẹta ọjà kẹta yìí ọjà kẹta yìí haramu ni mo ní rẹ́ta ti bèèrè lọ́ẹ̀ pé ẹ̀rí wo ló sọ pé haramu ni torí pé èmi tí mo ń ta nǹkan yẹn mo ń bẹ lórí ìpìlẹ̀ tó ń ṣe al-hillu wal-ibaha ẹni bá sọ mi pé kí n mẹ́ ṣe òun ni ó mẹ ìwá ẹni tí wọ́n sọ pé nǹkan yìí haramu ni àwọn afa wọ́n bí píńsípù yìí kalẹ̀ látara àwọn nǹkan tó rí lẹ̀ nínú al àti sunna anabuwa Muhammad sallallahu alayhi wa sallam Allah subhanahu wa ta'ala oni am lahum shuraka shara'u lahum min ad-din ma lam ya'zan bi illa àwọn ni àwọn ẹlẹ́bọ wọ̀nyí ṣé wọ́n ní orogún ton wá fún Ọlọ́hun Ọba tó ṣe wí pé àwọn náà wá ń ṣe lófin fún wọn gẹ́gẹ́ bí ẹ̀sìn ma lam ya'zan bi illa Ọlọ́hun Ọba yọ̀ǹda o ti pé ká tó lè ṣe kan ní kunu ẹ̀sìn ni ní ìjọsìn agbọ́dọ̀ rí táàbá rẹ̀ rí fún àgbọ̀dọ̀ ṣe ẹni tó bá ṣe wọ́n ló ṣe kí ni ó ṣe bídá ṣùgbọ́n tó bá ṣe pé nǹkan ọ̀rọ̀ ayé ni ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ó ní walladhi khalaqa lakum ma fil ardi jami'an ọlọ́wọ́ bá ní gbogbo tó ń bẹ lórí ilé ayé òun ló ń dálẹ̀ fún yín òun ló ń dá wọn fún yín ni kó máa jẹ́ nǹkan fún yín so nǹkan tí èèyàn kó bá sọ pé eléyìí haramu ni òun ni ó mú ẹ̀rí wá fún wa pé haramu ni so ẹni tó bá lo principles méjèèjì tá a sọ yìí inṣàlá yóò borí bọ́ níbi ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí wá ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀sìn kò ń ta fẹ́lẹ́fẹ́lẹ́ láti gbé nǹkan tí ó sẹ́rí kalẹ̀ fún bí a náà al-Qur'an àbí súnà anábọ̀wà Muhammad sallallahu alaihi wasallam pẹ̀lú àgbọ́yé àwọn ẹni ṣíwájú wa ẹni tí ẹ̀sìn ìrún ní àwọ ẹni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kò ní tapelefele láti ṣe àyàfi pẹ̀lú ẹ̀rí bákan náà ìtọ́ka jẹ́ ọ̀rọ̀ ayé ọ̀rọ̀ kátàkárà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kò ní máa ṣe wérewère àbí wọ́n ran ọ̀ràn kó sọ ni àfi ọ̀nà tí ẹ lè fi gbé ayé rọ̀ tí ẹ lè fi ṣe ẹ̀sìn ní ṣíṣe tí ó ní sí àṣejù ń bẹ tí ó dẹ̀ ní sí àìṣe tó ń bẹ òun náà ni kí ẹ má kọjá àlà níbi àyè méjèèjì so aljamaiyatu ta'awuniya cooperative society àbí wọ́n ṣe máa ń pè nígbà ní cooperative lásán àbí báwọn míì ṣe ń pè ní ẹgbẹ́ alájẹṣẹ́kù ìpìlẹ̀ òun ni pé kò sí nǹkan tí ó burú bí pé kí àwọn èèyàn parapọ̀ fún àǹfààní wọn láti ranra wọn lọ́wọ́ nípa ọ̀rọ̀ kátàkárà ni àbí nípa ìgbé ìlú àti ìgbé dáadáa láwùjọ nípa ọ̀rọ̀ àwọn nǹkan tí ó jẹ́ àṣà tí ó takẹ̀sìn ni kò sí nǹkan tó burú bí eléyìí ìpìlẹ̀ nìyẹn ṣùgbọ́n ó ní kìíní kan tí a mọ̀ tipẹ́tipẹ́ tó ṣe wípé a máa ń pè ní àjọ oníkíyàn bíi mélòó kan kí wọ́n kóra wọn jọ kán láwọn dájọ́ àwọn èèyàn máa ṣe dáadáa kí ni ìdájọ́ ẹ̀sìn lórí ẹ̀ àbí ọ̀nà wo la lè fi ṣe tí ò ní takẹ̀sìn aṣọ fún wa pé ìpìlẹ̀ òní kó wà permissible ṣùgbọ́n ẹni tó sọ fún wa pé kó wà permissible kó wọ̀rọ̀ jẹ́ ká mọ àwọn nǹkan tí ò fi wà permissible kí ni nǹkan tí ó rọ́ǹgì pẹ̀lú nǹkan yìí tó ṣe wípé ó fi di nǹkan tí a ní kó bẹ́sìn mu èèyàn mẹ́wàá àti ká tiẹ̀ lójú wípé èèyàn mẹ́tàlá wọn kóra wọn jọ wọn làwọn fẹ́ máa da owó láàrin ara wọn náà bá wá da èèyàn kún ó kó bí oṣooṣù ni wọ́n ń ṣe lé oṣooṣù bóyá wọ́n dá lápèjúwe wọ́n dá tó two hundred thousand lóṣooṣù àwọn mẹ́tàlá ó túmọ̀ sí wípé ní oṣooṣù ntun tí ẹni tí ó kọ́kọ́ kó tí ó kó yóò mọ̀ jẹ́ nǹkan bíi two point six million àbí bẹ́ẹ̀ kọ́ sọ ẹni tó bá tún jẹ́ the next person òun náà tún kóye yẹn ẹni tó kó 2.6 million àkọ́kọ́ yóò fi ṣàǹfààní fún rẹ̀ àwọn nǹkan tó fẹ́ ṣe yóò lè lò ó fún àwọn nǹkan wọ̀nyẹn nísìnyí wọn specify wípé owó tó bá kó nǹkan báyìí ló gbọdọ̀ fi ṣe ẹnu tákàkùn àwọn jọ lórí pé àwọn fẹ́ máa dájọ́ àjọ táwọn dẹ̀ ń dá yìí ẹni tó wá kọ́ ẹni tí ó kọ́kọ́ yóò kó two million èèyàn kọ̀ọ̀kan dá sí hundred thousand ní oṣooṣù láàrin ara wọn ó lè jẹ́ pé tí wọ́n ṣe òun ni pé kúrà ni wọ́n fi mú ẹni tó kọ́kọ́ kó àti ìsìn wọn kásì lọ́ọ̀tì ni wọ́n mú jẹ́ láti lè fi mọ ẹni tí ó kọ́kọ́ mú àbí kó tiẹ̀ jẹ́ pẹ́nu wọn kó lórí kókè lágbáyọ̀ ìyẹn kọ́kọ́ kó ẹ̀yìn ẹ̀kó tẹ̀lé ẹ̀yìn ẹ̀kó tẹ̀lé ìdúrà òkú ṣe nu méjèèjì kókó ni pé ẹni tí ó kọ́kọ́ kó láàrin wọn yóò kó two point six million ẹlẹ́ẹ̀kejì náà yóò kó two point six million títí tí èè lórí ẹlẹ́ẹ̀kejì náà ẹlẹ́ẹ̀kẹtàlá náà má lè lò rẹ̀ pé kí ló fà á tí mo fi sọ àbí méjìlá ó ní ìdí ni pé mo fẹ́ fa nǹkan kan yọ ọ́n bẹ̀rẹ̀ a lè mú nọ́mbà tó kéré sí yẹn ṣùgbọ́n torí nǹkan kan tí mo fẹ́ fa yọ mo jẹ́ kí n mú nọ́mbà tí ó tóbi méjìlá mẹ́tàlá yẹn kí ni nǹkan náà òun ni pé a mọ̀ pé zaka máa ń wo owó wa àyẹ̀wẹ̀kọ́ zaka ó máa ń wọ owó wa ẹni tí ó ń dájọ́ ẹni tó ń dájọ́ nísìnyí ó kó two hundred thousand kalẹ̀ lónìí ní oṣù eléyìí ìtumọ̀ ẹni pé àwọn èèyàn yìí tó kó kalẹ̀ yẹn ẹni tó bá kó ó yẹ lówó ni ó tún di oṣù tó tún tẹ̀lé ó tún kó two hundred thousand míì kalẹ̀ ó túnmọ̀ sí pé kí ni ó yá ènìyàn náà lówó ni so títí tí ó fi rí bẹ́ẹ̀ tó fi lọ lọ báyìí àdúgbòtò jẹ́ pé kí owó yẹn pọ̀ jù bẹ́ẹ̀ lọ nípa mi torí pé tá a bá sọ̀rọ̀ pa zaka a sọ̀rọ̀ zaka gold àbí zaka zaka silver èyí tí wọ́n fi gold àbí silver wọn bó tẹ̀jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn mọ̀jámí òfìkìyà lónìí ètò wọn dúró lé lórí òun ni pé silver là á fi ṣe standard zaka wa ìtumọ̀ eléyìí dẹ̀ ni pé ẹni tó bá ní bí i hundred thousand lé díẹ̀ nísìn tí ọdún kan lọ lórí ẹ̀ máa lọ́wọ́ ó ní 100,000 ó tọ́jú ẹ̀sùn yàrá rẹ̀ àbí ọ́fíìsì báńkì àbí ó tiẹ̀ jẹ́ wípé ó yá àyàn kan ni kẹ́ni rẹ̀ dẹ̀ balẹ̀ pé ẹnìyẹn yóò dá padà fóun nígbà tó tọ́jú ẹ̀sùn yàrá rẹ̀ àbó tọ́jú ẹ̀sùn báńkì náà ló ṣe rí tó ká sọ pé 100,000 lé díẹ̀ òun ni iye tí zaka wọ́n sìn mo ní hundred thousand one hundred and twenty thousand lọ́wọ́ nsìn ọdún kan lẹ̀ lórí ẹ̀ lọ́dọ̀ pọ̀lọpọ̀ àwọn àfa lónìí wọ́n gbà pé ká lo standard silver instead of ti gold torí pé ti gold ìyàtọ̀ ti ń bẹ láàrin wa ti silver tó pọ̀ gan ti gold ń lọ bí nǹkan bí one point three million sotori ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn mọ̀jálù fìkìyà mọ́júmọ́ òfìkì ìsìlámù àdúwálì èyí tí ó jẹ́ ti tí ó àìsí ni àbí tó jẹ́ ti muslim world league majmọ́ fíkí islami under rabitatul alami islami lajina daima Naam. Aláìmọ̀tò dáìmá ní Sàwòdí náà ti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, wọ́n gbà ìpé lo ká lo standard silver láti lè fi máa wá zakai so ká padà síbi ọ̀rọ̀ àjọ tá à ń sọ ẹni tí under two hundred thousand ó ṣe ń gbé ó kó two hundred thousand rẹ̀ kalẹ̀ ní oṣù yìí ó túmọ̀ sí pé ó yí àwọn èèyàn lówó nìyẹn àwọn tó tún tẹ̀lé ó tún kó two hundred thousand kalẹ̀ ó túmọ̀ sí pé kí ni ó tún yá àwọn èèyàn lówó ni ohun tó tún tẹ̀lé náà bẹ́ẹ̀ ó tún kó kalẹ̀ ó túmọ̀ sí kó tó yáyàn ní owó ni oṣù méjìlá wa lọ bẹ́ẹ̀ láǹtà bá wo oṣù méjìlá tó lọ ó túmọ̀ sí pé ọdún kan ti lọ lórí two hundred thousand àkọ́kọ́ tó kọ́kọ́ kalẹ̀ ọ̀rẹ́ sọ pé according to standard títí sí wà ní nǹkan bí one twenty or one fifteen nígbà bá ní tọ́dún kan lọ lórí ẹ̀gbà káwọ̀ ó túmọ̀ sí pé ẹni yẹn àti sẹ́yìn tó jẹ́ ẹni kejìlá ó jẹ́ ẹnìkejì lábẹ́ ẹni kẹtàlá ọdún kan ti lọ lórí ni owó títí ẹ̀tọ́ kọ́kọ́ kó kalẹ̀ tí ọ̀rọ̀ mi yé ó túmọ̀ sí pé yóò yọ zaka owó yẹn yóò yọ zaka owó yẹn sọtọ́ yẹn mo fi lo àpèjúwe wọn tó bíi mẹ́tàlá olùkọ́ kìíní ó pọ́sibù kí ọdún kan lọ lórí owó tó kọ́kọ́ kó kalẹ̀ yẹn yìí ó pọ́sibù kí ọdún kan kó lọ lórí owó tó kọ́kọ́ kó kalẹ̀ tí nọ́mbà wọn bá pọ̀ báyẹn náà wọ́n bá tó 20 ní ọgọ́tún kìíní ọlẹ́ẹ̀kejì ẹlẹ́ẹ̀kẹta tó gba nǹkan ilé ìkẹta gbọ́dọ̀ take ní tabala ń dájọ́ torí pé pọ́sùlù pé bá ti ń dájọ́ yẹn zakati owó ẹlòmíì nù wa nínú àwa tí ń dájọ́ torí ọdún kan ti lọ lórí owó yẹn a bá dẹ̀ yá ó ṣe wípé ẹni tá a yá lówó ẹni tọkàn wa balẹ̀ páàrọ̀ wa gbà olùjẹ́ pé ó ta tó ní sí báńkì agbọ̀rọ̀ yọ zakari so èyí ń bá ìdíwé ni wọ́n ká padà sí ibi ipò wọn yára wọn ní owó yìí kí ni nǹkan tó burú ní nǹkan tó ṣe yìí nígbà ní tí wọ́n sọ tí wọ́n fowó ṣe wọ́n kàn kóra wọn jọ náà ni kálukú ló mọ tó fẹ́ fowó ẹ̀ ṣe ṣùgbọ́n tó jọ wọn yìí ni pé kí ni ẹja jọ ran ọlọ́wọ́ so that a lè mọ kó àjọ àjọ táwọn pọ́ǹdì a lè mọ lò ó fún àwọn nǹkan tí ó wúlò fún wa níbi kátàkárà wa níbi ìṣẹ̀lẹ̀ wa àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kí nìkan tó burú bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn afẹ́ẹ̀sì ọ̀pọ̀lọpọ̀ àwọn afá àgbà wọ́n ní kò sí nǹkan tó burú wọ́n jọ wọn lọ́wọ́ ni wọ́n jọ wọn lọ́wọ́ ni wọ́n yára wọn lówó ṣùgbọ́n owó ìrìn kò sí nǹkan tí ó burú wọn lówó yìí eléyìí tí ọ̀pọ̀lọpọ̀ àwọn afá dúró lórí national fiti islami ni under rọ́bìtọ́tù alami islami wọn buwọ́lù wọn ní kò sí nǹkan tó burú mbẹ́ bákan náà ìdájúmọ̀ dáìmá àti àwọn afá ní iná ṣègbìnbá ṣékùnrin kò sọ ìmí wọn ní kò sí nǹkan tó burú mbẹ́ àwọn afá àtẹ́ ní eléyìí yóò bá mú ó tako nǹkan tá a ti mọ̀ nínú ṣẹ̀ríà kí nìkan náà wọ́n ní ó tako píríncípù wípé a gbọ́dọ̀ máa gba rìbá lọ́nà wo ló fi tako wọ́n àwọn afáàmà sọ fún wa nípa ọ̀rọ̀ rìbá kí là ń pè rìbá ọ̀pọ̀lọpọ̀ mí lè mọ́mọ́ tún máa rìbá bó ti ẹ̀jẹ̀ pé Yorùbá náà máa ń lò ó ìgbà ní wọ́n lè sọ pé kí ni ó gba rìbá ṣùgbọ́n tágbà lérò pẹ̀lú ẹni pé kí ni ó gba bribe ṣùgbọ́n rìbá ẹ̀kọ́ ni nǹkan tí a ń sọ nínú sharia islam rìbá tá à ń sọ òun ni kí èèyàn pààrọ̀ àwọn kankan tí ẹ̀sìn tó gba pé tá a bá pààrọ̀ àwọn nǹkan wọ̀nyẹn a gbọ́dọ̀ ṣe é déédéé ni. láì ní fa ọ̀rọ̀ gùn kí làwọn nǹkan náà àwọn afá wọ́n fa lọ wọ́n fa bọ̀ nítọ́kara kọ̀ǹkúrúdù gbogbo owó owó tá a ná owó dọ́là ni náírà ni yóró ni pánsálì ni ríyáàlì ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nà gbogbo àwọn owó tó ń bẹ láyé ni wọ́n táwọn afáǹpẹ̀ ní ribawiyat àwọn nǹkan tó ṣe wípé tá a bá fẹ́ láàrọ̀ wọn agbọ̀rọ̀ wà kíáfù ká má lọ kó sí ọ̀rọ̀ rìbá bákan náà àwọn oúnjẹ tá a máa ń wọ̀n kò ń ṣe gbogbo tá à ń jẹ àwọn nǹkan tá ń jẹ tó ṣe pé a máa ń wọ̀n wọ́n bóyá pẹ̀lú skéèlì ni àbá wọ̀n wọ́n pẹ̀lú pé àwọn wọ̀n pẹ̀lú pẹ́rẹ́gì àti wẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ ìkẹta àṣà àwọn ọ̀ṣà tó jẹ́ nǹkan tá à ń jẹ kó ló kó ṣe gbogbo nǹkan náà ni à ń sọ̀rọ̀ pẹ̀ níta ń jẹ tó lè jẹ́ nǹkan tá a máa ń wọ̀n àwọn nǹkan wọ̀nyí náà ni ìrìbá items ni wọ́n àwọn afánpé ní ìrìbá wòyá àwọn nǹkan tá a pè ní ìrìbá items yìí àwọn nǹkan tí ìrìbá tó wọ̀ nígbà tá a bá ní afẹ́pàrọ̀ wọn àti pín sọ́nà méjì owó ìkejì òun ni oúnjẹ owó ètò rẹpùsẹ́ǹtì ẹ̀ lásìkò ànábọ̀wá Muhammad sallallahu alaihi wa sallam àti àwọn sàhábà radiyallahu alaihim àti àsìkò tó wá lẹ́yìn wọn òun náà ni gold àti silver òun lówó wọn àwọn kìíní wa bọ́ sí ipò gold àti silver ń sìn lára wọn ni dọ́là lára wọn ni náírà lára wọn ni euro láńsálì àwọn ilé ipò tí dọ́ tí gold wá tí silver wá làwọn náà wá ipò tí gold wá tí silver wá làwọn náà wá bàbá wa fẹ́ pààrọ̀ àwọn nǹkan wọ̀nyí ó gbọ́dọ̀ jẹ́ pé déédéé là pààrọ̀ wọn déédéé òun ni a fi pààrọ̀ àwọn nǹkan wọ̀nyí láti a fẹ́ pààrọ̀ gold àti gold ó gbọ́dọ̀ jẹ́ pé kí ni déédé afẹ́pàrọ̀ síwá àti síwá gbogbo jẹ́ pé kí ni déédé déédé láti parọ́ wọn afẹ́pàrọ̀ náírà àti náírà gbogbo jẹ́ pé kí ni déédé láti parọ́ wọn ìyẹn jẹ́ mọ́jẹ̀mú kan wọ́n bá ṣe wípé wọ́n jọ papọ̀ níbi jíńsù àti owó lélẹ́yìn owó lélẹ́yìn ní náírà àti dọ́là ní ìkíníkejì wọn jíǹsì kan ni wọ́n ìran owó ni wọ́n ṣùgbọ́n náwó ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n náwó ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n ọ̀tọ̀ ni jeans ọ̀tọ̀ ni no class. kan ni wọ́n ṣùgbọ́n táìpù ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n nínú kíláàsì ni so ìjọ owó pa náírà àti dọ́là pọ̀ ṣùgbọ́n náírà ìran kan ni àbí alákòjúwe kan náà àpòjúwe owó bẹ́ẹ̀ náà ni àwọn fẹ́ náírà àti dọ́là kò ń ṣe mọ́jẹ̀mú déédéé la ní ìdí ìfì a ní mọ́jẹ̀mú tí a mọ̀ sí ìyá dáńdí ẹ̀mí ó gbọ́dọ̀ jẹ́ pé kí ni lẹ́sẹ̀kẹsẹ̀ lọ́pàbọ̀ gbọ́dọ̀ mọ́ ṣẹlẹ̀ tó ló jẹ́ pé ẹni tí ó bá fi lè pààrọ̀ náírà àti dọ́là nítorí mo ní ah, aláàbí mo fẹ́ kẹ́ ẹṣẹ́ mi ní kenya àti kájọ pààrọ̀ náírà àti dọ́là ni wọ́n á ní dọ́là yẹn ni aláàbí mi mú dọ́là yẹn wá tó bá dalẹ́ màá kó náírà wá fún yẹn àwọn méjì ọkọ sí rìbá rìbá tá a kó sí yẹn wọ́n ń pè ní rìbá ànàsíà rìbá ànàsíà ìtumọ̀ ànàsíà orí dìlé àti àtijọ́ kí nǹkan yẹn kó pẹ́ tábàdà máa pààrọ̀ owó àtowó kò gbọ́dọ̀ sí pípẹ́ ẹsẹ̀kẹsẹ̀ ni kódà kí obìnrin owó yẹn yàtọ̀ so tó bá ti pé ìran kan náà ni wọ́n dàtí irú kan náà ni wọ́n ti lò bẹ́ẹ̀ bí náírà àti náírà bí àkan tuntun ìkan kò tuntun kò rí lè mẹ́kì difference nù ṣẹ̀ríà mọ́jẹ̀ méjì gbọ́rọ̀ pé mọ́jẹ̀ àkọ́kọ́ òun ni gbọ́rọ̀ jẹ́ pé déédéé ni ó gbọ́rọ̀ jura wọn lọ kejì ni wípé ó gbọ́rọ̀ jẹ́ lẹ́sẹ̀kẹsẹ̀ sọlọ́jọ́pọ̀ àwọn mí sọmọ láwọn ń ṣe òde àwọn ń ṣe náwó kan àwọn agánrán táwọn fi so ẹni tí wọ́n ń ṣẹ́wó fún wọn òun wà ní pépé ní òun ó fún wọn ní nine hundred naira àìgbà one thousand naira lọ́wọ́ wọn wọ́n kó sí rìbá rìbá tá kó sí yẹn ni wọ́n ń pè ní rìbá ìfọ́dù àìfọ́dù ìyàní ziyada àlékún wọ́n ti gbà kọjá nǹkan tó yẹ kán gbà ètò yẹ gbà nine hundred náà kó fẹ́ ni ẹ nine hundred náà ló yẹ kán gbà ẹ bọ̀tẹ́lẹ̀ yìí tuntun yìí kò make a difference nínú sẹ̀ríà Islam kò make a difference nínú ṣẹ̀dá Islam ṣé owó ní náírà lélẹ́ náà ilé iná dédé ló gbọ́dọ̀ jẹ́ tó gbọ́dọ̀ jura wọn lọ so then kò sí lọ kábọ̀ so ló jẹ́ pé àwa ta máa ń ṣe owó pẹ̀lú àwọn èèyàn tó máa ń ṣe wa lówó àbí àwa ta máa ń pààrọ̀ owó tá a mú níṣẹ́ ẹ jẹ́ ká kíyèsí àárín yẹn ẹlòmíì yóò sẹ́ndì dọ́là tó fẹ́ fẹ́ yóò sẹ́ndì ẹ̀ sẹ́ndì fẹ́ bá ṣẹ́ sí bẹ́ra ẹni yìí ò ní tètè ṣe ẹ bí ààrẹ ọ̀lẹ́ bí ajọ́ kejì náà ẹ̀ṣẹ̀ ṣe eléyìí rìbá ni rìbá tó kó sí ó kó sí rìbá an-nasi'a ó kó sí rìbá an-nasi'a tó ṣe wípé ẹ̀sìn takò tó bá ṣe pé irú owó kan lówó tó ń ṣe náà ó sí rìbá al-fadli wan-nasi'a ló kó sí gbàtí sídìí lé tó bá tún wà ń bẹ tí o bá sídìí lé ń bẹ ṣe rí pé owó tí ó ń ṣẹ́ ó kàn jura wọn lọ nìkan ni ó fún ní ọ̀rùn nine hundred one thousand naira ó nine hundred naira padà tó jẹ́ agbẹ́rẹ́ ó kó sí tó bá ṣe kẹsẹ̀kẹsẹ̀ náà ṣe tí o bá ń ṣẹ̀ṣẹ̀ kẹsẹ̀ kẹsẹ̀kẹsẹ̀ náà ṣe ó kó sí balùwàdì wọ́n rí ríbà fọ́ọ̀mù òun ò burú tó ríbà nàṣíà ríbà nàṣíà òun ló wọ́ sí jù sọ̀tọ́ sọ̀rọ̀ ń pa ríbà ìbòyó ríbà tó wà ń bí pààrọ̀ nǹkan dùkọ̀tà bá là ń tajà náà ìtumọ̀ náà nípa ń pààrọ̀ nǹkan kí máa fún mi lówó ń tètè fún mi lóúnjẹ àpààrọ̀ nǹkan ni sọ̀tọ́ rẹ̀ wọ́n máa pè ní bẹ́ẹ̀wù bẹ́ẹ̀wù láti bá ọwọ́ wa ọwọ́ yìí ó ti máa ń náwó mi tí wọ́n náà náà ti ẹ padà táwájọ pààrọ̀ nǹkan wọn aláṣẹ kí ni aṣojú ìwò so tó máa sọ̀rọ̀ parí ìbàdìbò yìí wọ́n á máa sọ̀rọ̀ ń pa àwọn kẹta sọ yìí ìṣúra kó ṣe pé ọ̀rọ̀ ń pa owó ni wọ́n ń sọ tààfẹ́ pààrọ̀ láàrin ara wa wọ́n ṣe pé owó yẹn owó ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n náírà dọ́là láti pààrọ̀ bó ṣe wù wá lọ́dẹ̀ nísìnyàn kan ní òǹta hundred dollar ṣé èlò ní hundred dollar èèyàn kan sọ lápòjúwe wípé hundred dollar òun fẹ́ ta ní three eighty naira àyàn kan ní a ó ti wọ́n ju mi lè san ju three seventy five lọ àbí mi lè san ju three sixty lọ iye tó wà wọ́n lè ta dọ́là rẹ̀ wọ́n náà lè rẹ̀ tà ti ná wọ́n náà lè rẹ̀ tà ti ná ẹ lè jọ parọ̀ wọ́n ṣe gbókè a tó bá fi lè ta ní three sixty ó ta three seventy wọ́n ti pé a ah, ó ti jẹ rìbá ó kò jẹ rìbá torí pé ní tẹ́ẹ̀ jọ ń parọ̀ kò kí ń ṣe nǹkan kan náà dọ́là ló mú wá àbí náírà ni wọ́n mú wá àbí dọ́là ni wọ́n mú wá náírà ló ń fẹ́ fún méjèèjì ọ̀tọ̀ọ̀tọ̀ ni ṣùgbọ́n májẹ̀mú kan gbọ́dọ̀ pé mẹ́ẹ̀ kí ni májẹ̀mú yẹn òun kò gbọ́dọ̀ jẹ́ lẹ́sẹ̀kẹsẹ̀ tí o bá ti ṣe lẹ́sẹ̀kẹsẹ̀ ẹ̀kọ́ sírí bá nìyẹn sí à ẹ̀kọ́ sírí bá nìyẹn sí à so tó bá yẹ pé ìran kan náà ìrú kan náà lówó yẹn ìrú kan náà ni Naira àti naira, ni àwọn tó pààrọ̀ torí pé kan tuntun ìkó tuntun so a gbọ́dọ̀ rí wípé déédéé yìí bákan náà gbọ́dọ̀ jẹ́ lẹ́sẹ̀kẹsẹ̀ so yíò lórí tòwó lò a ní oúnjẹ tó ṣe pé wọ́n máa ń wọ̀n bíi ráìsì bíi ẹ̀wà bíi gàrí bíi àgbàdo bíi ọkà bàbà bíi eh, wíìtì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ eléyìí náà tó bá ṣe pé oúnjẹ náà ni wọ́n ìran oúnjẹ afẹ́pààrọ̀ rẹ̀ síra wọn gbogbo ọ̀dọ́ lẹ́sẹ̀kẹsẹ̀ mo fẹ́ fi ráìsì pààrọ̀ ẹ̀wà kò sí lọ kábọ̀ aládùúgbò ní ike ráìsì kan mo fẹ́ fi gbẹ̀wà lọ́dọ̀ yìí ẹgbẹ́ wa tó wá di ọ̀la màá gbé tọ̀dọ̀ mi wá ẹ̀ẹ́ ó gbọ́dọ̀ jẹ́ lẹ́sẹ̀kẹsẹ̀ yìí ó gbọ́dọ̀ jẹ́ lẹ́sẹ̀kẹsẹ̀ náà má lè fi ike ráìsì méjì kan fi gba ike ẹ̀wà kan gbáàlà yìí torí pé wọn kì í ṣe irú oúnjẹ kan náà ìran oúnjẹ ni wọn ṣùgbọ́n wọn ṣe irú oúnjẹ kan náà a lè fi ike ráìsì kan gba ike ẹ̀wà méjì gbáàlà yìí ṣùgbọ́n wọn ò jẹ́ pé lẹ́sẹ̀kẹsẹ̀ náà ni kò sí lọ kábọ̀ náà wọ́n kábọ̀ yẹn ó léwu gan tọ́mọ́sọ̀rọ̀ ń pa rìbá lára àwọn rìbá tó burú òní rìbá lọ́kábọ̀ ó ní agbára gan ọ̀pọ̀lọpọ̀ àwọn èrè ló kó sínú ẹ̀ lónìí táà ọlọ́pàá fún náà níkàkún fún sọ́lọ́wọ́ Muhammad sallallahu alaihi wasallam góòlù pẹ̀lú góòlù abẹ́fẹ́ pààrọ̀ sílvà pẹ̀lú sílvà wọ̀lbúrú bí búrú agbẹ́pàrọ̀ wíìtì pẹ̀lú wíìtì wọ̀ṣẹ̀rẹ̀ bí ṣọ́yìn agbẹ́pàrọ̀ ọkà bàbà pẹ̀lú ọkà bàbà wọ̀tẹ́mù bí tẹ́mù agbẹ́pàrọ̀ dàbídù pẹ̀lú dàbídù wọ̀lmíkìrì mí agbẹ́pàrọ̀ iyọ̀ pẹ̀lú iyọ̀ nẹ́mṣọ́lá asọ́lámù wọ̀jẹ́ kí ni mísìlám bí mísìlì kó jẹ́ kí ni déédéé ẹ̀fẹ́ pàrọ̀ góòlù pẹ̀lú góòlù ó mọ̀rọ̀ yẹ pé kí ni déédéé ẹ̀fẹ́ pààrọ̀ ọkà bàbà pẹ̀lú ọkà bàbà déédéé àfẹ́ pààrọ̀ ráìsì pẹ̀lú ráìsì torí pé ìrìnà oúnjẹ náà ni déédéé ọ̀rọ̀ pé ráìsì eléyìí ráìsì àròsọ ni eléyìí ọ̀fadà ni ẹ̀wọ̀ eléyìí ẹ̀wọ̀ olóyin ni eléyìí ẹ̀wọ̀ olótù ni wọ́n fẹ́ pààrọ̀ èmi ní ẹ̀wà olótù wọ́lẹ́wọ̀ olóyin àwọn afẹ́ pààrọ̀ ọ̀sẹ̀ ra wọn déédéé ló gbọ́dọ̀ ọ̀fẹ́ ẹ̀bọ̀ eléyìí dàbí eléyìí lọ ṣé wọn oúnjẹ kan náà ni wọ́n wọ́n wọ́n déédéé lágbọ́dọ̀ parọ́ èyí nǹkan ẹ̀kejì ni wípé kò gbọ́dọ̀ tún ṣe kíní kò gbọ́dọ̀ lọ kò gbọ́dọ̀ lọ pé pọ́ìntì yẹn so tí lọ kábọ̀ wá wà mbẹ́ wọ́n pè ní ṣùgbọ́n tá a bá fẹ́ ó ṣe pé nǹkan rìbá ni pẹ̀lú oúnjẹ tó náà jẹ́ nǹkan rìbá ìgbà tí wọ́n ti kí ń ṣe rúran rìbá kan kò sí láìsí bẹ́ẹ̀ òun la lè fi oúnjẹ láwùn lọ́dọ̀ èèyàn kára tó ráìsì láwùn lọ́dọ̀ rẹ̀ káwá láàmú owó wa lẹ́ta àkóṣí rìbá bẹ́ẹ̀ ni owó nǹkan rìbá ni ráìsì nǹkan rìbá ni ṣùgbọ́n wọn kì í ṣe ìran nǹkan rìbá kan náà unlike ó ráìsì àti ráìsì àbí ráìsì àtẹwàá ráìsì àtẹwà ìran nǹkan rìbá kan náà ni wọ́n ṣùgbọ́n wọn kì í ṣe irú oúnjẹ kan náà sọ ẹni kọta lè ṣe bí ráìsì àtẹwà òun ni pé a lè jẹ́ kí wọ́n jura wọn lọ ṣùgbọ́n àgbọ̀rọ̀ jẹ́ kó jẹ́ lọ kábọ̀ bẹ́ẹ̀ náà la lè jẹ́ kí náírà àti dọ́là kan jura wọn lọ ṣùgbọ́n kò gbọ́dọ̀ sí lọ kábọ̀ ń bẹ́ ṣùgbọ́n tá a bá fẹ́ múru náírà tó jẹ́ kí ni rìbá àbí dọ́là tó jẹ́ kí ni rìbá àwa bá fi pààrọ̀ ráìsì tó náà jẹ́ kí ni rìbá 45 pé kí ni ìran ìkan rìbọ́ ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n bí lọ́ndì sí a lè ṣe kí ni a lè ṣe lọ kábọ̀ ń bẹ́ a lè ṣe lọ kábọ̀ ń bẹ́ anábọ̀ Muhammad sallallahu alaihi wasallam so ó jẹ́ kánmà ipe wa ìdá sẹ́lẹ̀ fata ààrin àtìnàtọ̀ bí rúkẹ́ ìfọ̀ṣí tún ìdá kánà gẹ́gẹ́ bí ẹ̀dì tó wá ṣe pé eléyìí tó jẹ́ nǹkan rìbá àti mí tó jẹ́ nǹkan rìbá tó ṣe pé ìran kan náà ni wọ́n bí rúkẹ́ ìfọ̀ṣí ẹ lè pààrọ̀ àwọn ẹ̀ síra wọn ìzàkánà gẹ́gẹ́ bí ẹ̀dùn ló pẹ̀ báyìí tó kéde kò sí lọ káàbọ̀ mbẹ́ àti àdìsá ní sọlá sọlá ó ń sọ̀rọ̀ nípa nǹkan tí ó jẹ́ ìran kan rìbá kan náà ṣùgbọ́n wọ́n ń ṣe irú kan náà ní ilé ìbáwí so àmọ́ rírò àdìsí náà bóde lè ṣe ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ àjọ tá ọ̀rọ̀ àjọ tá à àwọn àfọ àgbà wọlé tó pé kí ni wọ́n ní kò sí nǹkan tó jẹ́ rìbá ń bẹ̀ wọ́n yára wọn lówó ń tòótọ́ eléyìí eléyìí lówó eléyìí eléyìí ló gbogbo ẹni tó kọ́kọ́ kó gbogbo àwọn tó kù ya lówó yìí ẹni tó kù sì kejì náà gbogbo àwọn tó kù ya lówó yìí sobó ìparí wọ́n ṣe parí ẹ̀mí kí wọ́n ló jẹ́ rìbá ń bẹ̀ àwọn àfáà tí wọ́n sọ pé rìbá ó wà ń bìkíní yìí àwọn sọ fún wa pé alkọ́ọ̀dù ibi ìran rìbá níta tún lọ ní alkọ́ọ̀dù ká yára wa ní nǹkan ó lè má jowó káyára wa ní nǹkan ìkàtà máa fi ń ṣàánú yẹn à ń gba nǹkan lórí ẹ̀ nísìn mo ní aláàjì mo yá ní five yìí mo yá ní five yìí à nǹkan lórí ìta abáyá yìí so alkọ́rọ́dún káyọ̀nà nìkan mi ọ̀kúndín ìrfàkì wal ihsan lára agreement àbí contract tá a máa fi ń ṣàánú yẹn ni kò ń ṣe nǹkan tó ṣe pé a máa ń rí àǹfààní lórí rẹ̀ tó ṣe pé a ṣe ní májẹ̀mú so bí ẹ bá sọmọ yín ti pé aláàjì màá yá yín ní fifty thousand naira ṣùgbọ́n ẹ ti ní fifty one thousand padà a sọ pé kí ni ó ti jẹ rìbá kí ló fi jẹ rìbá ló fi jẹ rìbá òun ni pé alcohol ayé àyàn ní nǹkan tá a máa fi ń ṣàánú ẹ̀ ní kò ṣe nǹkan tá a máa ń gbá nǹkan lórí ẹ̀ kò ṣe nǹkan tá a máa ń gbá nǹkan lórí rẹ̀ ṣọ́rọ̀ mi yé tá a ní nǹkan tí pé mo yẹ o nǹkan tá a máa fi ń ṣàánú ẹ̀ à ń gba nǹkan lórí rẹ̀ sọ ẹni tó ṣe pé ó bá lórí yáyàn ní nǹkan tó wá fẹ́ ránfà ní ń ìwé èèyàn bẹ́ẹ̀ ó kó sínú olùbá ṣe ìran ìbámi lápún sọ yìí so àwọn afá àmọ́ fún wa ní bísíkù kan wọ́n á ní kúlù kọ́rùdín jarra naf'an fawwa riba ẹni lóun tẹ bá yáyàn tó ṣe kó wá mú àǹfààní wá fún ẹni tó já èèyàn ní nǹkan yẹn fàwúwà rìbà rìbá ni ẹjọ́ jẹ́ ká dé agbègbè tí mo sọ yẹ jáde dáadáa òun ìyá èèyàn ní nǹkan ó lè mọ jọ̀wọ́ ìyá èèyàn ní nǹkan kò ń ṣe nǹkan tá a máa ra àǹfààní lẹ̀ ọlọ́pàá ló jẹ́ pé Ibn Hazm ọsọ nínú tíra wà lóhàlù wọ́n ní wọ̀rọ̀ rìbà لا يجوز والربا ربا لا يجوز في البيع kòtọ́ níbi kátàkárà àti ṣàlàyé yìí wà sálàm àti kìíní kẹtẹ́ ń pè ní sálàm bí a tásí kò bá wà á ṣe sọ̀rọ̀ ń pa yìí èyí àti títà ti àṣíà àti níbi nǹkan mẹ́fà tẹ̀tàmì níbi dàbídù wọ̀lpàmì níbi wíìlì wọ̀ṣọ̀rí níbi báyìí òun ni ọkà bàbá bákan náà wọ̀n níbi níbi iyọ̀ wọ̀n záàbù wọ̀n fi tọ̀ níbi góòlù àti fi tọ̀ àmú ẹ̀rí ọwá fún wa nínú àdífi tí a kà àbáwọn nǹkan tí wọ́n bá jọ mọ́rú àwọn nǹkan yìí lásìkò táwa yìí ìdílé àwọn ọ̀gbọ̀n wáyé ó ní wà wúwo fi kọ́ọ̀bù fi kúlù ṣe rìbá tó bá di ọ̀rọ̀ pa afẹ́ yáàyàn ní nǹkan ipa afẹ́ yáàyàn ní nǹkan rìbá máa ń wá àplikẹ́wù níbi gbogbo nǹkan pátápátá tó bá nípa afẹ́ yáàyàn ní nǹkan wọ́n bá yẹ pé níbi ọ̀rọ̀ wípé afẹ́ pààrọ̀ nǹkan ni ní ìfi àlèpè ní kátàkárà abẹ́yọ pààrọ̀ nǹkan sọ àwọn nǹkan tí ó bá ní ṣe pẹ̀lú owó àbò pẹ̀lú oúnjẹ táwọn mú nìkan ni rìbá wa lówó sórí ti ti bá ní mo fẹ́ pààrọ̀ eh, fóònù tí mo mú dání lápẹjú èsì pẹ̀lú méjì fóònù tó wà lọ́wọ́ àfáàní bí àfáàní nínú fóònù tó wà lọ́wọ́ méjì ìlú wọn fẹ́ fún mi lẹ́yọ̀ kan yìí ṣé mo kó sínú bàbá mi kó sínú bàbá ẹ́ mo kó sínú bàbá kílẹ̀ tí mo fi kó sínú bàbá torí pé ṣe ní kò ń ṣe fọ́nrán kò ń ṣe náírà kò ń ṣe dọ́là kò ń ṣe góòlù kò ń ṣe sílvà bákan náà kò ń ṣe oúnjẹ tá à ń jẹ tá à ń wọn gbọ́dọ̀ kó kílẹ̀ tí wọ́n bẹ́ sọ̀rọ̀ nípa oúnjẹ àbí nǹkan tá à ń tà ní wọ́n bẹ́ sọ̀rọ̀ nípa rẹ̀ so owó ọ̀rọ̀ jẹ́ pé kí ni kí ni ìbá tó lè wọ owó ọ̀rọ̀ jẹ́ nǹkan bí a bí owó àbí kó jẹ oúnjẹ sí àwọn ṣe ọ̀rọ̀ níyẹ ike nǹkan tó ṣe pé kí ni àwọn nǹkan tí afẹ́fẹ́ àrùn tí ò bá ti kí ń ṣowó tí ó dẹ̀ ti ṣe oúnjẹ tí àwọn kò sí ìwà mẹ́ náà ní àwọn àsìkò bá kan wọn sábà máa ṣe dáadáa àwọn aṣọ tá a wọ̀ bóyá tó ti gbó àti tá a wọ̀ máa ń lé àwọn kan máa ń lọ káàkiri tí wọ́n gbé kúlà wọ́n gbé gbogbo ẹ̀ wọ́n aṣọ kí ni wọ́n pààrọ̀ tá a máa ń pè ń pààrọ̀ nígbà yẹn ṣé kí ọkọ̀ àwọn aṣọ tí mi wọ̀ mọ́ nínú owó fún yẹn kan tó ti fún mi ní kúlà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣé a kó sí ìbá àbá kó sí ààkò sínú bà torí pé aṣọ òfin ṣe oúnjẹ kò rẹ̀ ṣowó kúlà tí mo gbà náà ń ṣe oúnjẹ kò ń ṣe kí ni kò ń ṣowó ṣògbọ́n ní ìsìnkú kó àpò aṣọ ọ̀kan wá kò fi gba kúlà kan tó wá bí ẹ̀ kò lè ṣe ṣẹyẹ tó wá tó bá òkó sínú bà torí pé sínú bà wọ̀ ní kàǹkàtà mú àrọ̀ òun ni oúnjẹ tá ń jẹ tá ń mọ̀ àti kí ni àti owó tá ṣùgbọ́n tó bá jẹ́ pé ọ̀rọ̀ káyá ní nǹkan ni kò ń ṣe ọ̀rọ̀ owó àti ìgbè nìkan eléyìí ni àpá sọ fún ẹgbẹ́ pé wọ́n wà fún kọ́ọ̀tù ti kú lè ṣe ọba ti pé à ń yá èèyàn ní nǹkan gbogbo nǹkan ní ìrìbá wa tó ní fọ́nbá tó sọ pé mo yẹ ẹ ní ní mo yẹ ẹ ní kí ní ìtumọ̀ ẹ̀fún pé kí ni kò fẹ́ ṣe láàánú wọ́n ẹ̀fẹ́ sí pé kí ẹni ẹfún tó bá ti expect pé kó fún ẹ ní nǹkan gbà tó ya ní nǹkan òkó sí rìbá òkó sí rìbá tó bá expect pé kó fún ẹ ní nǹkan èèyàn kó sí rìbá nù lórí pé tó bá ti lọ gbóòrò pé mo yẹ ìpín mo yẹ ìtumọ̀ ẹni pé mo fẹ́ ṣàánú ẹ̀yìn sọ àfáàntẹ̀ ìṣòwádìí onífàlà ayẹyẹ ìkọ́rọ̀ ọ̀hún ṣe ilé ìka àkọ́ndà أو المرد إليه أقل ولا أكثر كفكين أيانا منك يرد كي تقولي كده بعد بعد أقل إن تكره ولا أكثر wàlá mi lórí ahọ́n aslan àbí ká dáńsẹ̀ mi padà fún ẹ tó wá jẹ́ pé kí ni ọ̀rọ̀ pé mo yẹ ẹni láti ní sinimá àtàrà irú kan tó yá òun ni ó fi náà ní ìran rẹ̀ òní bíbá rí ní òdiwọ̀n rẹ̀ alamazakarna fi kìtàbí kọrùj gẹ́gẹ́ bá ṣe ṣàlàyé nígbà tá ń sọ̀rọ̀ nípa alkọrùj náà ẹ̀jẹ̀ ń bèrè question airtime airtime sọ̀rọ̀ mi tiye náà wọ́n máa ń sọ wípé airtime ṣé mo lè pààrọ̀ airtime pẹ̀lú airtime ìgbà tí mo bára airtime tí mo ra airtime yìí ní mọ́ mo wá bá wọn network yẹn mo bá wọn sọ̀rọ̀ àwọn afúnni ní airtime tó wọ́ọ̀tì four fifty ẹ wo tí mo sọ airtime tó wọ́ọ̀tì four fifty ìgbà tí mo padà tó wá ra airtime nígbà mo padà wá ṣe kí ni tí mo fóònù ra airtime wọ́n padà wá já airtime tó wọ́ọ̀tì five hundred naira ṣé ìbàdàn àjọṣe ìbàdàn. ṣé ìbá ni bàbá ní ìbá ni ẹjọ́ ṣàlàyé bó jẹ́ ìbá ẹni tó bá sọ pé ìbá ni kan bá ṣàlàyé ẹ̀ ẹni wáyé pé ń ṣe ìbá náà kó bá ẹ̀ náà ok rìbá ni ilé tó jẹ́ rìbá airtime sí airtime ṣé owó ní airtime ókè apá sọ pé ìbá ni tí gbogbo kí sábà ti yá àyàn òun ni ìbá máa ń wọ̀ good ẹ́ good gbogbo sábà ti yá àyàn àbá yá àyàn ní ìkan ìbá lè wọ̀ so ó yá mi ní airtime ó ti rí sí ó dẹ̀ ṣe kí ni ó fẹ́ gba ó fẹ́ gba airtime ẹ̀ padà ó wá gbà kọjá ayé tó yá mi rìbá nàlẹ́ òde rìbá rìbá ni nàmẹ́tí wá sọ pé kò ń ṣe rìbá kó náà tọ̀tẹ̀ náà náà wọ́n ní wọ́n rajà kò tètè sanwó owó sábìsì ni wọ́n gbà àti bá wọn kùtì ẹ̀ dáadáa àti wọ́n pààrọ̀ ẹ̀sán pẹ̀lú ẹ̀sán yìí torí bẹ́ẹ̀ ni pìn lọ́wọ́ wọn àyẹ̀wẹ̀kọ̀ ìgbà tí wọ́n dàgbà padà lọ́wọ́ ẹ̀ wọn gbowó lọ́wọ́ rẹ̀ kí náà pa lọ́wọ́ ẹ̀ ẹ̀ka ẹ̀ àti sọ̀rọ̀ mẹ́kọ̀ọ́ ra credit card mi lọ owó ra credit card mi ìgbà tó wá lóòdù ẹ̀ tán àrí sábà kan bá ṣe ẹ̀ka ẹ̀ àwọn lọ sílẹ̀ àwọn yọ ẹ̀ka ẹ̀ tí wọ́n fún àwọn ayọ kọjá nǹkan tán fún wọ́n tajà kọ́ ẹ̀ àrí wọ́n pààrọ̀ ẹ̀ ẹ̀rẹ́ kan ní na uh, airtime ò kí ń ṣe nǹkan rìbá àjọ àgbé àmì torí pé kò ń ṣòwò kò dẹ̀ kí ń ṣe kò ń ṣòwò torí pé ní ilé sọ pé mo ní credit lórí fóònù ìsìnkú wa lọ sí ọ̀dọ̀ yóò ní búrẹ́dì ní ẹkùn ní búrẹ́dì kìíní bẹ̀ bàtọ́ wá fún wa fún iṣẹ́ wọn lókè ẹjẹ́ ń sẹ́ndì ẹ̀sìn yìí láti airtime pé mo ní airtime airtel ti ń sẹ́ndì ẹ̀sìn ìyá máa bèèrè lọ́ọ̀ta ah, àbá kẹ́mọ́ ló ń ṣe yíṣà ń bá ó ní kírẹ́dìtì airtime airtime di owó nàìjíríà àbówó amẹ́ríkà so airtime kì í ṣe kò ń ṣòwò kírẹ́dìtì sábìsì kan nígbà tààrà kóòtù tààrà fanta ni bẹ́ẹ̀ ló ṣe rí ṣùgbọ́n ẹni tó sọ wípé rìbá ni orí sọ tí ó padà jẹ́ fi rí sọ òun ni pé àwọn tí wọ́n ń ṣe ti níyẹn gẹ́gẹ́ fúnra wọn ìtàn gbé wá ní pé kí ni bóòrò bóòrò náà lè ṣe rẹ̀ ìtàn fi kó bára wọn nù ọlọ́mí àlọ́ wọ́n ní àwọn fẹ́ lẹ́yìn àwọn fẹ́ lẹ́yìn ẹni wọ́n náà ló fẹ́ bóòrò so wọ́n lè rẹ̀ fi alfonso mi rògbò ní tìrfà kálẹ̀ bóòrò nǹkan àbí kálẹ̀ ẹni kan lára nǹkan táwọn ń ṣe kí ọmọ tó ń ṣàmì ẹni à ń gba àǹfààní kankan lórí ẹ̀ka stipulate àǹfààní kankan bẹ́ẹ̀ torí gbọ́dọ̀ tí wọ́n lò yẹn pé àwọn lẹ́yìn ní àbí ẹgbòrò lọ́dọ̀ àwọn ó sọ kìíní ẹ̀rí kìíní ó sọ ní rìbá àìsàn pé rìbá nípa ọ̀rọ̀ káyà ní ní nǹkan kò ń ṣe ọ̀rọ̀ owó àti oúnjẹ nìkan ló bá ló mọ lórí ẹ̀ gbogbo nǹkan pátá yìí so ọ̀nà kí lè ti tún kìíní ẹ̀ ṣe tí òbí ní jẹ́ rìbá òun nìkan sọ wípé àwọn ṣe kìíní àwọn so ìyẹn yìí àwọn àkọ́kọ́ ta láwìn a máa béèrè pé bọ̀tẹ́nì yẹn bá máa kò ń ṣe ọ̀sẹ̀ kẹsẹ̀ yẹn ni a kí ni ní àdá padà àwọn àkọ́kọ́ kí ni kò ń ṣe ìrìbá item ní airtime ṣe ọ̀rọ̀ yíyà ni kò ń ṣe ìrìbá item torí pé kò ń ṣe oúnjẹ kò rẹ̀ kí ń ṣe kí ni kò ń ṣe owó so kò ń ṣe ìrìbá item ní airtime ọ̀rọ̀ tá máa ti clear nìyẹn torí lè àwọn èèyàn máa béèrè dáadáa ẹlòmíràn ní ṣé a lè ṣe kí ni àbá a lè ṣe é sábà yọ gbólóhùn gbòòrò yẹn kúrò ní ẹ̀ wọ́n sọ ní pé kí wọ́n tà fún aláwìn tí ẹ̀kọ́ wọn fẹ́ mú wọn pé ah but ó yẹ kí ó jẹ́ yádàmù yẹn ní lẹ́sẹ̀kẹsẹ̀ ni àánú kí ni airtime kì í ṣe rìbá item kò ń ṣòwò bẹ́ẹ̀ kò ń ṣe oúnjẹ so kòròkó yẹn clear so tàwa fẹ́ yá yàn ní nǹkan anything tó wá fẹ́ yá yàn kódà kó má jẹ́ lára àwọn rìbá òyà ó gbọ́dọ̀ rí pé kí n kò fẹ́ ṣàmì ẹ̀yìn ẹ̀yìn ṣẹ́jú ká padà síbi ọ̀rọ̀ alájọ àwọn tó ń jọ kóra wọn jọ tí wọ́n ní àwọn ń yára àwọn ní owó ẹni gbogbo wọn kò lórí pé kí ẹni tó dá sí oṣù yìí tó dá oṣù tó ń bọ̀ tó dá ètò tẹ̀lé ẹ́ oúnjẹ ẹni tó kó oúnjẹ alówó ẹnu àgbogbo àwọn afọ àkó ṣùgbọ́n ṣé ikó ilé àyàn ṣé ìbáwà ń bẹ̀ ẹ́ ẹ̀jẹ̀ ká ìbáwà ń bẹ̀ àbí òṣèlú wa ń àwọn tí wọ́n ní kò sí rìbá ń bẹ̀ wọ́n ní fáìn ẹ ó yá lówó ṣàǹfààní so ó sì máa yóò náà lówó fún náà máa ṣe àǹfààní àǹfààní yẹn ní tó wà fún àwọn méjèèjì ni kò rẹ̀ sí àlékún kan bẹ̀ iye tó kó kalẹ̀ náà ló gbà so bá wọ́n kókè àǹfààní tó rí owó yẹn lò nígbà tó kó ìkejì náà nípa ọ̀rọ̀ yẹn nígbà tó bá kó fún náà kò rẹ̀ sí pé kíníkejì wọn yóò kọjá ayé tí ó kó kalẹ̀ tó kò sí kí ni ọ̀rọ̀ kúlù kọ́bí jára mẹ́fà ń fọwọ́ rìbá kò ṣẹlẹ̀ ń bẹ́ẹ̀ pé gbogbo ta bá yá yẹn tó mú àǹfààní wá ìkókè ìpé kí ni fọwọ́ rìbá rìbá ni a lè lù bẹ̀ yẹn torí pé àǹfààní tí ó mú wá àǹfààní tí èyàn ò lè ṣe kó mọ́ rìn ni kò lẹ́jẹ̀ pé èyàn nìkan ló wà fún ó wà fún ẹnì kejì náà tó kò sí àlékún kankan lóyẹ ṣùgbọ́n àwọn tó sọ wípé àmì ṣe wọ́n ló mú àǹfààní wá torí pé àǹfààní yẹn òun ni wípé àkìrìbìnì òkèrèdèkì àkìrìbìnì òkèrèdèkì àwọn àtìlìfìnì òsìlẹ̀fì ìyá mi lówó kémi náà lè bá yẹ lówó àrẹ̀sọ́nà pé tàbí pé ní mo fẹ́ yẹ lówó ní gbọ́dọ̀ mọ́ ẹ̀fẹ́ ti àǹfààní tó máa jẹ́ bí àlékún lápẹjú èsì ẹlòmí tó wá fẹ́ yáàyàn tó kàn lówó lo àtẹ̀kọ́ ajẹ́ pé yíyáàyàn ní nǹkan ni ó kó tí gbogbo nǹkan ló kó sábẹ́ kò ń ṣe owó nìkan ṣùgbọ́n lómi abẹ́yàyàn lówó gbà náà a ní òun yẹ lówó yìí ń fẹ́ ṣàánú ẹ̀ ṣùgbọ́n tó bá dá padà iye tó bá wá láti inú ẹ tó wá láti inú ẹ mi sọ yìí kan fún ẹ ìdí wá wá láti inú ẹ kò fi kù àti àwọn abẹ́rẹ́ ti dúpẹ́ láti ah, láyé ṣe àwọn ah, aláṣẹ iye tó wá láti inú ẹ òfin kò ká kò gbọ́dọ̀ sí nǹkan kún ẹjọ́ ní àdéhùn lórí ẹ̀ ẹ̀yìn tẹ̀jọ́ ládéhùn tó yóò fi kankan kún ṣùgbọ́n tó bá fi kún sí ní ẹ̀ẹ́dọ́gbọ̀n ṣọ́rọ̀ mi yé so àwọn afáàmọ́ pé kìíní kan ní àkírísì ní òkúrẹ́ dèkì yá mi lówó kémi náà lè yẹ tó bá yá mi náà yẹ so gbogbo wọn bá tó ti ní òrìbá lè yẹ ṣùgbọ́n ṣé ilé ìtajà ṣe ń sìn ṣé àkírídì òkírídì kula máa pé ni wọ́n ní àwọn kan ní ẹ òun náà ni ilé ìpòsíṣàn ṣe tọ́lù kọ̀ọ̀dán ṣàtúbọ̀ Allahu ta'ala àwọn mílẹ̀ yìí ọ̀gọ̀rọ̀ àwọn apá ọ̀pọ̀lọpọ̀ wọn ní kòkò sábẹ́ torí pé ààrí àlékún kankan ti orílẹ̀ jáde látàrí ìdálẹ́sọ̀ fáǹfà ni ó ṣẹlẹ̀ sí ẹ̀yìn náà àwọn afiwé ní pẹ̀tẹ́ pé sùtájà ní àsìkò tipẹ́tipẹ́ kí là ń pè sún fẹ́lẹ̀ òun náà ní wípé mo ní owó lọ́wọ́ ní ìlú èkó lápẹ̀lú so wọ́n pàdé èèyàn kan tó ṣe pé àti òun lé èkó yẹn bọ̀tọ̀ ṣogbo lòun gbé tiẹ̀ ó ń gbé Òṣogbo bọ̀ tó wá sí èkó èyí náà wá fẹ́ wá sí Òṣogbo ṣùgbọ́n mo wọ́n bẹ̀rù wípé tí bá gbé owó yẹn dání o lè lè gbà lọ́nà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ òun tó wá sí èkó ó ní ó nídìí owó ọjẹ́ǹsì láti ṣe kankan lẹ́kọ̀ọ́ tí kàn yẹn jáwá bọ̀ ó ní owó lọ́ṣogbo ṣùgbọ́n kò ní owó ní èkó èmi dẹ̀ bẹ ní èkó èmi náà fẹ́ wá ṣòṣogbo ni tó ṣe pé owó mi bò mo ṣe fẹ́ gbé mi mọ̀ ṣé mo lè gbé owó yẹn fẹ́ tí àjọ pàdé yẹn sí pé kó ń lò ó so that èmi àti ẹ̀ ó jọ rìn òun náà rí wá padà sí Òṣogbo èmi náà rí wá padà Òṣogbo lẹ́yìn tí ò gbowó dání so that àwọn olè onígbà lọ́nà so that wá bí Òṣogbo yóò wá padà sí kíni yóò wá padà fún mi ní owó tí oúnjẹ lọ́wọ́ ẹ̀ so tún sájà náà pélé so wọn a máa ṣe lásìkò àwọn sàhábà ìwà ìlànà so wọn àfa wọn ní eléyìí ó jọra wọn ẹni tó ń sìn kó bẹnẹfíìtì pẹ̀lú pé kí owó rẹ̀ ewu ọ̀nà àwọn olè gbà lọ́wọ́ rẹ̀ yìí ìyẹn kúrò bẹ̀fọ́ tọ́kẹ́ náà ṣe àǹfààní pẹ̀lú owó yẹn pẹ̀lú pé kí ni ó fi ra ó fi ṣàwọn tọ́jú bẹ́ ṣe níbi tó wà sọ ní the same thing náà ni àjọ tá ń sọ yìí àlèfìsì abẹ́ ìyẹn ṣùgbọ́n gbogbo ẹ̀ lọ́wọ́ láwọn àlà èyí tọ́pọ̀lọpọ̀ àfọ́ àlórí ẹ̀ kò sí nǹkan tó burú níbi àjọ nǹkan kan ṣe é ní pé àjọ ń gba owó jọ àdẹ̀kọ́ fún èèyàn kan nínú wa kó lọ lò ó fún nǹkan tó wù láti lò ó fún a sọ pé ìtàn báyìí ló gbọdọ̀ lò ó fún o ní tó wù òun láti lò ó fún ṣùgbọ́n tó pàápàá pọ̀ ní pé kí ni àjọ ń ṣe àjọ papọ̀ alùpùpù ó dẹ̀kọ́ aṣẹ́fẹ̀ Albani rahimahullahu ta'ala àwọn ní àwọn ní ìbẹ̀rù kan pa kìíní kí ni ìbẹ̀rù náà wọ́n ní ẹlòmí lè gbé já kó mọ́ fẹ́ dáná ìkẹyìnlẹ̀ yóò padà bí ìjà láàrin àwọn èèyàn tó pé nǹkan tó ń ṣẹlẹ̀ dáadáa ni àwọn náà mọ ọ̀pọ̀lọpọ̀ wọn tẹ́lá wọn dájọ́ tó ṣe pé ẹlòmí ló gbé já nígbà tó gba owó lówó tán tó túmọ̀ sí pé iye tó dá ó ti gbà kọjá iye tó dá ó gbà kọjá nǹkan tó dá ẹni tó lẹ́gbà kọ̀dáre tó dá ní táwọn tí ó dáa fún o láwọn ọgbùn ó ṣe kí ó ṣe jàmbá fún àwọn èèyàn nìyẹn ṣùgbọ́n ní ẹgbẹ́ àbẹ̀nà ó ti sọ pé kí ní iye ò ṣùgbọ́n tó bá lè rárá fún ẹtú ṣe àwọn náà ní àwọn òrí nǹkan tí ó burú lẹ ní ṣókí kò sí nǹkan tó burú bí kí ni ìpè àjọ ń bá àjọ láàrin ara wa máa ń ká tó lọ sílẹ̀ yẹn ó ní òkúta àwọn ìṣe náà tí a máa ń pè ní àjọ nífi èèyàn kan owó rẹ̀ kalẹ̀ olùgbàjọ lọ́wọ́ àwọn èèyàn káàkiri sọ̀rọ̀ bí abẹ́rẹ́ ó gbé rẹ̀ kalẹ̀ ó ń gba àjọ àjọ tó ń gbà yẹn aláǹda owó sí ọwọ́ rẹ̀ jama iṣẹ́ tí ó ń ṣe yẹn àti nǹkan wà ń ṣe ṣé à ń rí ìdọ́ owó sọ́wọ́ ẹ̀ ní àbáyà lówó ṣé à ń dá owó sọ́wọ́ ẹ̀ àti tá ń tọ́jú owó pamọ́ sọ́wọ́ rẹ̀ ni àbí à ń yá lówó náà àwọn tó sọ pé à ń tọ́jú owó sọ́wọ́ ẹ̀ náà ẹni tá a bá ń tọ́jú owó sí lọ́wọ́ nínú ìṣẹ̀ríà kò ní ẹ̀jẹ̀ àti ná owó yẹn o àmọ́ nítorí ní ẹgbà láti ẹ ń tọ́jú owó yìí ẹ ń tọ́jú nǹkan yìí kò ní ẹ̀jẹ̀ àti ná nǹkan yẹn àmọ́ tó bá fi lè tẹ́ nǹkan yẹn pẹ̀lú ìyọ̀ǹda mi àti àmọ̀sí mi ó ti kúrò ní kíni ó ti kúrò ní pé atọ́jú ẹ̀ ó ti bọ́ sí ti àmọ̀sí kọ́rọ̀tù ṣe ọ̀rọ̀ yé tí máa ní ẹ bá ń tọ́jú nǹkan yìí tẹ́lì ẹ bá wà lọ yọ ọ́nbẹ̀ tó ná ó ṣe kíni ó jàǹbá àdéhùn ó jàǹbá àmánà kò ní rẹ̀ ìtàkì yọ bó tilẹ̀ òkó mọ́ ń ṣùgbọ́n tí bá yọ̀ǹda mú pé kó ná ẹ́ ó ti kúrò ní ipe mo tọ́jú ìpàpàrọ̀ fẹ́ẹ̀lú pẹ́pẹ́ nínú Islam ọ̀tọ̀ ni wàdíà ọ̀tọ̀ ni kọ́ọ̀jù ápìkì ọ̀tọ̀tọ̀ oríjì ni wàdíà trust yẹn ẹni tó má fi trust sí lọ́wọ́ kò ní láìsí àti iná kankan bẹ́ẹ̀ àti yọ̀ kankan bẹ́ẹ̀ àgbà máa kí ti trust wà ní àmì mi àdìsígbè bẹ́ẹ̀ ti gbé nǹkan fún náà ní ṣe gbé padà fún wọ́n bá ṣe pé ayọ̀ǹda fún wípé ó lè ná nǹkan tá a ẹ̀ à otu ó ti kí ni ó ti di kọ́ọ̀tù. sọ̀rọ̀ jẹ́ sọ́nà àwọn sàhábà ọ̀dọ̀ wà lọ́wọ́ àlè ìbìnà àwọn àwọn bá ba wípé òun fẹ́ tọ́jú nǹkan pamọ́ sọ́dọ̀ á ní yá mi. kí ló bá tó yá mi? àwọn afá àmọ́ sọ fún wa wọ́n ní mú àmàna ẹni tí ẹ tọ́jú àmọ́nà ni tí kankan bá ṣẹlẹ̀ sí nǹkan yẹn ẹ̀rẹ̀ rẹ̀ rí pé kí ni òun ni ó ná gẹ̀rẹ̀ tí nǹkan yẹn fi ṣẹlẹ̀ àbóhun ló ṣe ìjàmbá yẹn ẹ̀ sọ pé kí ni inna lillahi wa inna ilayhi raji'un ẹ̀rẹ̀ kí ni qadarullah wa ma sha'a fa'a kò ṣe pé alájúbó làjọ bẹ́ ṣe kí ni ẹ̀ sìn ẹ́ kó tí mo tóbi pamọ́ táwọn olùwàgbà lọ́wọ́ ní ṣé o tọ́jú ẹ̀ ní o tọ́jú ẹ̀kọ́ mọ́sí lọ́wọ́ o lè lẹ́gbà o lè rẹ́ ìkó wà negligent ní ọba tó máa mọ̀ṣẹ́ àbá àti ibi tó parí sínú torí pé yájú ẹ̀ ní yájú àmàlà ẹ̀sìn ní kò gbọ́dọ̀ ṣàǹfààní bí ó ṣe kí ni ó ní kọ́dọ̀ àfà kò ṣe pé ah, ẹ̀wọ̀n á fọ́n padà ní o jama owó tó ní ṣígbàbà alájọ kó rẹ tọ́jú pamọ́ ṣígbàbà alájọ wá sọ pé wọ́n rọ́ọ̀bù lọ́nà ṣé ó ní kọ́dá lọ́la ọmọṣẹ́ afáàl àdúrà ní owó aláṣẹ owó yẹn kọ́ wáyé kù àti bàbá alájọ àti báńkì ìfọ̀kànlẹ̀ làwọn méjèèjì kò sí àbẹ̀ láàrin àwọn méjèèjì ẹ̀yà fi ní agbègbè orí àkàngbà rìbá ìkejì lè má ṣùgbọ́n ọ̀rọ̀ pé mo tọ́jú owó sí báǹkì owó tó tọ́jú sí báǹkì ó tọ́jú owó sí báǹkì ó yá báǹkì lówó yìí àtẹ̀kìífù fíkì ní ìsìláàmù òun nìyẹn owó tó kọ́ sí báǹkì ó yá báǹkì lówó yìí kí ló bàrà sọ pé ó yá báǹkì lówó mo ṣe kó yẹn dé báǹkì ní báǹkì náà fi kó fún ẹlòmíì ṣé owó tó tọ́jú sí yẹn lọ́wọ́ yẹ kó kó fẹ́ lórí owó tí ó tọ́jú sí báǹkì àbó fún bàbá alájọ ó yá òun léèdè jẹ́ pàá méjì owó ẹ̀ mẹ́ṣe gbà àwọn náà ti ṣe kí ni wọ́n ti kó fún ẹlòmí tó ló jẹ́ pé kọ́ọ̀tù ní tó ń ṣẹlẹ̀ ayé bàbá aláàbọ̀ owó yìí adìyà báńkì náà ní owó ẹgbẹ́ ní wọ́n ti pé ẹ bọ́t bàbá alájọba tún gbowó lọ́ọ̀bì báńkì gbowó lọ́ọ̀bì lápẹjú ẹ káńpẹ́ kọ́rẹ́ǹtì nílé ọ̀pẹ́rẹ́tì àwọn àpá ọ̀gọ̀rọ̀ ní kò sí ìkàtó burú jẹ́ ó lè yá ní 100,000 naira kó ṣe kí ní kó gba 99,000 padà tí wà tí ń ṣe tó wọ́ ló dèrè òun ló ṣe kí ní wọ́ ló lùzì ní òun kọ́ ló dèrè kò sí nǹkan tó gbòrò mẹ́ sókèlá fẹ́lú ìgbélé onípe bàbá alájọ àbí báńkì táǹkó sí àtọ́jú owó pamọ́ sí wọn lọ́wọ́ ìdáṣiṣẹ́ nípa ìyá wọn lówó làwọn náà fi ń lo owó yẹn báyìí tí wọ́n lóye tí kankan bá ṣẹlẹ̀ sí owó yẹn nìyí alùsọ kí ni ọba ń gbó o àti rí yàtọ̀ rẹ̀ tó bá ṣe pé tọ́jú ẹ̀ pamọ́ sí lọ́wọ́ ni kò ní láì gbà tí lò áàbùrú kan bá ṣẹlẹ̀ káàdà rẹ̀ bí lẹ́sìn pé òun ló ṣe dàmbá àgbà fọlọ́run wọ́n bá ṣe pé àyà ni tí ìfẹ́sán bá ṣẹlẹ̀ sí ó jẹ wá lówó ni yóò sanwó wa mi ò pé méjèèjì clear so ayà lọ síbẹ̀ yẹn àjọ bàbá alájọ ó ti ń tàn patronize à ń yá lówó ni kò lè sí nǹkan tó burú ní kékin kí a fún ẹni ká tún yá lówó ká tún fún lówó so ló fi jẹ́ pé àwa lè fún báńkì lówó bọ̀ tí báńkì bá fún wa lówó yìí wọ́n á ní kí ni rìbá ni torí pé ẹni tí a yá lówó òun ló fún wa lówó tí ò bá sáwa ni kò sí báńkì tí gbogbo ọba lọ kó sí báńkì yìí ṣe báńkì àwọn ọ̀pẹ́ẹ̀tì ilé ọ̀pẹ́ẹ̀tì sọ̀wọ́ la yá báńkì lówó owó táwa yá báńkì lówó náà tí wọ́n fi ń yá ẹ̀lùdí ṣòkòjẹ́ bí lè ṣe jẹ́ so ọ̀rọ̀ alájẹṣẹ́kù bí kálukú ṣe ọ̀pẹ́ẹ̀tì ẹ̀ léyàtọ̀ sọ̀rọ̀ àwọn a ní láti mọ àwọn mẹ́jẹ̀mú wo náà fi àìsí alájẹsẹ́kù tí wọ́n ń ṣe irú àjọba yìí kò ní àwọn mẹ́jẹ̀mú mi ìtàn ṣe a ní tọ́pọ̀lọpọ̀ àwọn afọ́ àdúró ní pé kò sí nǹkan tó burú bẹ́ẹ̀ jẹ̀mìlíyà ta àwọn oníyà ẹgbẹ́ tó ṣe pọ́n ara wọn lọ́wọ́ ni wọ́n fi owó jọ wọn wọ́n fi yé èèyàn kan kò sí nǹkan tó burú bẹ́ẹ̀ ṣùgbọ́n gbà míì wọ́n tún máa ń gbé àwọn mẹ́jẹ̀mú kalẹ̀ mọ́jẹ̀mú yẹn la ní láti wo torí pé mọ́jẹ̀mú ìfẹ́ gbé kalẹ̀ ìmí ìrùbá wà ń bẹ́ ìmí ìfẹ́ tí wọ́n pè ní gáràbù wà ń bẹ́ àti bọ́ọ̀lù báyé àtọ́ parí bá kúrò ó tún ní ìfẹ́ ní ríbà dùyó ríbà dùyó ó ní wípé mo yáàyàn lówó ẹ̀yìn yẹn ó ti jẹ mí lówó ọ̀rẹ́ yìí bí a mo tàǹkan fún yín ó ti lé nísìn bí a mo tàǹkan fún ẹnìyẹn àbí mo yá lówó ó ṣàtijẹ́ mi lówó ṣá ní gbọ́dọ̀ sọ yí pé kó fi kún iye tí mo yá yẹn nísìn mo tajà fún yẹn ní mo ta fún twenty thousand àkótó ẹgbẹ́ tó wá kòkòrò yẹn sàn mo á sọ pé ìmọ̀ ìjẹ́kọ̀ọ́dẹ́yà ó ìmọ̀ ìjọ́dẹ́yà ṣé òun sanwó ni àbí kí n fún ẹ lásìkò sí màá dẹ́ á di more ni. eléyìí àwọn báńkì a máa ṣe àwọn nǹkan mi bẹ́ẹ̀ so ó ní ìkankan tó máa ń pè ní debt rescheduling ni àti ẹni tí ó tí ó jẹ báńkì lówó so wọ́n wà fún wọn fẹ́ ní ẹbí o debt yẹn wọ́n tún fún lásìkò díẹ̀ sí kò wọ́n fi kún owó rẹ̀ eléyìí rí bá tí a ìgbà táwọn ará jàìlíyà tó máa ń ṣe gangan jùlọ bàtà yóò sọ̀kalẹ̀ pé yá ayọ́ ìyàbí náà àmọ́nù látà kúlù rí bàbá afọ́n bàbá afọ́n ìtúwà àdírẹ́sì nípìnlẹ̀ gẹ́gẹ́ ni onífẹ́ni tó jọ wọ́n lówó ẹni wà lówó yẹn san fún wa ní ìgbà tó ti rí sánsìn àáfin lásìkò ṣùgbọ́n àáfin kú owó ilé ìlú ń pè nípa jàìlíyà káwọn ará jàìlíyà tó máa ń ṣe gan eléyìí nǹkan tó dé ìwọ̀ náà ni ó ń tábà padà sí alájẹsẹ́kù wọ́n yára wọn lówó látòjú wọn lè ní àwọn jọ ń dó yẹn ṣùgbọ́n wọ́n ṣe ń da owó yẹn kò ń ṣe pé kó kó lóṣù ikọ́ látòjú ẹni ẹni tí ó bá ní ìdì ni wọ́n yá nípa jọ ń gbowó ìjọ àǹgbàjọ ṣùgbọ́n ó sàǹgbàjọ yìí tí yẹn kan wá wá kí ni ó bá wá lọ sí fáwọn akóhun nídìí owó àyàmú owó tá a gbàjọ láàrin ara wa ṣùgbọ́n mú aṣọ́jọ́ kí ni a fi èlé fún ṣe ọ̀rọ̀ ní àbúrò rẹ̀ wọ́n á fi èlé fún a lè ṣàlàyé fún wa pé kúlù kọ́rùdé jára mẹ́fà ń fọwọ́ nígbà gbogbo ó bá yàyàn tó mú àǹfààní wá fẹ́ ni tí ó yàyàn lówó ìbáyìí àǹfààní tàǹsọ ni àǹfààní al-manfa'atu al àǹfààní tá a ṣe mẹ́jẹ̀mú àbí ìtò ṣe wípé àṣọ lẹ́nu máa ti mọ̀ ìpín nǹkan tó ṣẹlẹ̀ ní ìyẹn ti mọ̀ láwùjọ kíyàn gbé pé tàbá ti yáyà lọ́wọ́ máa ń fi nǹkan kún sọ̀rọ̀ afá sọ fún wa pé al-ma'ruf 'urfan kal-mashruti shartan nípa ti mọ̀ láàrin ara bá ṣe máa ń ṣe nù ẹbí ìgbà tó ṣe pé níta ti ṣe ní mẹ́jẹ̀mú láàrin ara wa ni tó rí báyìí sáwọn abẹ́ alájẹsẹ́kù ni wọ́n máa gbowó jọ láàrin ara wọn ṣùgbọ́n máa yẹ ṣé òun ìtẹ́ tó bá ní ìdìrànlọ́wọ́ láàrin àwọn tó fẹ́ yá owó àwọn ayá lówó ṣùgbọ́n tí ó bá dánwò yẹn padà ní yóò fi lè bá ikú so ìbáni so irú nǹkan tó lè sọ jàmílíà tààrùníyà ẹgbẹ́ alájẹsẹ́kù tó lè sọ di tàràmù lélẹ̀ torí pé kí ni ìbá wà mẹ́ torí pé ìbá wà mẹ́ ìwà ní ìbẹ̀ ni àwọn mí ò sọ fún wa pé owó tó ń bá yìí ó kọ́kọ́ dá owó oṣù mẹ́fà tó bá fẹ́ jọ ìní wa ó dá owó oṣù mẹ́fà ó wà ní sí ìbèrè kó fẹ́ yá owó until after oṣù mẹ́fà ìbéèrè yìí wípé owó tí mo bẹ̀rẹ̀ fún oṣù mẹ́fà yẹn kí lè rẹ̀ fi ṣe tó wá ṣe rí pé ẹsẹ́ fi mọ commitment yìí ni ṣe gba láìsí tí mo gbàdé ìpòjọ́ ló mọ commitment dàtí ẹ̀ gbowó yẹn lọ́wọ́ mi bẹ́ẹ̀ ẹ̀ dẹ̀ tọ́jú ẹ̀ pamọ́ ẹ̀ tilẹ̀kùn mọ́ gba láìsí ṣùgbọ́n bá ti pẹ́pẹ́ ti bóyẹ lọ́ọ̀lù ẹ̀tì invest ẹ̀tì ní nǹkan mi bóyẹ ní business ní ìtẹ̀ dálẹ̀ pẹ̀lú ẹgbẹ́ yẹn àbí ẹ̀yìn nǹkan ní ìfẹ́ ń ṣe náà bí ẹkùn fún ìbéjì ẹ̀tì ìbẹ́ẹ̀tẹ̀ sílẹ̀ èyí ò lè bá ní ṣọ́rọ̀ ti yé ìbá ní ọ̀rọ̀ tó ti jẹ́ ìbá tàbí lè ṣàlàyé fún wa àyè lè sọ fún wa rídìn tó fi jẹ́ ìbá Thank you ìzákun lábẹ́ra owó tó ní kó tán owó oṣù mẹ́fà tó ń bá lọ́wọ́ ẹ̀yẹ owó yẹn wọ́n ń bẹ̀rẹ̀ sí business yóò dẹ̀ mérè wá fún wọn so owó tó ń bá dẹ̀ padà yá lọ́wọ́ wọn yẹn ìgbà tó máa sọ pé wà qualify láti yáwó sí yóò san dédé iye owó tí ó yá padà àwọn dẹ̀ ti rí èrè níbi owó tó kọ́kọ́ bá lọ́wọ́ rẹ̀ tẹ́lẹ̀ tí wọ́n ti bẹ̀rẹ̀ ṣókìlà ló pẹ̀ ẹ́ so ìdó fi jẹ́ ìgbà so ìtọ́lẹ̀ ló ti fi free olùdókòwò tó ń gbà lọ́wọ́ rẹ̀ yẹn ni wọ́n ìrẹ́sì àwọn ìkíní kan tí àwọn oníkíní mọ́ ń pè ní amish jìdíyà òní commitment fee ìgbà míì ẹ̀bùn sọ pé kéèyàn kan tó bá ní ra nǹkan tó tó bá ra ẹ̀ máa rà lọ́wọ́ rẹ̀ ẹ̀sẹ̀ tí a ẹ̀rọ mọ́tò yẹn ti bá ra máa rà lọ́wọ́ yìí ẹni wá wò ó ìrìnà mọ́tò wà rà lọ́wọ́ tó bá wà ẹ̀yà twenty percent commitment commitment fee àti owó gbogbo nǹkan yẹn sọ twenty percent ẹ̀ kalẹ̀ kó jẹ́ kí ni commitment fee wọn a máa pè ní hamish ṣe di ìyá kí lè máa kó síríọ́sì owó yẹn tó bá gbà á lọ́wọ́ rẹ̀ tó gbà á lọ́wọ́ rẹ̀ kò ní ráìtì àti náà o kò ní ráìtì àti kí ni àti náà yóò mú gbàdá níbẹ̀ yóò wá lọ́ra jà ẹ̀ pọ́ wá rà á tán máa ẹ̀ṣẹ̀ wá ṣe kí ni wọ́n á dùn náà. búra lẹ́yìn ìgbà yẹn owó tó wá kó sí kí lọ́wọ́ ṣe kí n ṣe páàkì ọjà yẹn àbí bóòlù ṣùgbọ́n kó àwọn ti mú ohun ti dàtà kò bẹ́ẹ̀ kò bá wọn tó ń pè ike bá mi rà á màá rà promise ni kò wà promise kò ń ṣọ̀rọ̀ tó bá gbé e tí ò tí a tó ìdí mọ̀lẹ̀ tó rákí ní nǹkan kan mọ́ra ara ah, kò lè rí gbé gbà nínú ṣẹ̀ríà ẹni yẹn tó ṣe òdáńgótọ́ pẹ̀lú bóyí kókó rà ṣùgbọ́n bó rà nígbàjọ́ tí wọ́n á pọ̀tẹ̀ kókó rà nínú wọn ní pọ̀tẹ̀ kó rà torí pé pàtàkì aládùn yẹn ni kò sọ́jà ń lẹ̀ nígbà yẹn kò sí ọjà ń lẹ̀ òun náà lẹ̀ gbogbo wọn fún sọ́n pẹ̀tì níkan ní bẹ́ẹ̀ òsálà òun ní pé kò sọ́jà ńlẹ̀ mo wá kó owó fún ẹni tó ń tajà ó tẹ́ òun fi ṣàǹfààní yìí ṣùgbọ́n ní jíjì owó fún mi kó wá di àsìkò sọ́jà ńlẹ̀ nìyí yóò gbé ọjà ẹwà fún mi ní àsìkò tí abájọ àgbé ètò sálámù yẹn owó wà ṣùgbọ́n kò sọ́jà ńlẹ̀ ẹni tó ń tajà ó ṣùgbọ́n wọ́n tẹ̀wé pé ó gbọ́dọ̀ sọ gbogbo owó pé wọ́n ń san áàpù gbogbo owó ló gbọ́dọ̀ kó kalẹ̀ sọtọ́ wá kó gbogbo kalẹ̀ tó ń retí ọjà ìyẹn náà ń pè ní bí òṣùpàlà ìdàkejì ẹni wọ́n ń pè ní bí òun dàtí ọjà wà nílẹ̀ kò sówó ọjà wà nílẹ̀ ṣùgbọ́n kò sí owó yóò wá gba aláwìn lọ́wọ́ yóò gba ní àwìn ní ọwọ́ rẹ̀ so ẹni tí ó ṣe arúṣù jìdíyà tó mú commitment fee kalẹ̀ ẹni ya ló máa sọ ṣùgbọ́n ẹni tó gbà lọ́rùn gbọ́rọ̀ lọ bẹ́ẹ̀ ni àwọn sábà wọn ṣe alájẹṣẹ́kù tí wọ́n sọ wípé ààyè ló o lè yá ìlọ́po méjì lè tí o bá kó kalẹ̀ ṣùgbọ́n kó o tó lè ṣe yẹn wà kọ́dọ̀ owó sísun fún owó sísun ti yẹn kí ló ẹ̀ fi ṣe tó bá yẹ kó wọ́n ń bẹ́ẹ̀ tiẹ̀ láti lè fi léèkì profit ní rìbá ni sọ̀tò ní pé wọn ọ̀kan ọ̀gbọ́dọ̀ gbà lọ́wọ́ ẹ̀ kọjá yìí tí ó dá àti iye tó yá náà ni so èyí ohun agbègbè tí ó pàtàkì ni ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nísìnyí wọn sọ zero interest zero interest zero zero ni ó sì zero interest tó kẹ́kẹ́ ní kó mú owó oṣù mẹ́fà wáyẹn ní owó ẹ̀ ń lò ní ìfẹ́fẹ́ ní ẹ̀rẹ̀ ní zero interest interest wà lórí ẹ̀ ìgbà tí ìyẹn gan máa wọ́ọ̀tì ju ẹni tó wá bá ń direct lọ kí wọ́n sọ pé màá yá yín ní two hundred thousand ẹ̀ fi san two hundred and ten thousand ó sọ ọ́ tó clear rí bá ti ti yẹn ó clear ni rí bẹ́ẹ̀ tó fi ọgbọ́n jẹ́ rìbá ó wọ́ọ̀tì. Ànábì Muhammad sallallahu alaihi wọ́n ní látàrí tẹ́kìlì mọ̀tàkàbá ti yà ọ̀rọ̀ òní irú ẹ̀ṣẹ̀ táwọn Yahudi ní wọ́n dá wọ́n dáró ẹ̀ṣẹ̀ ẹ̀ àtàtàhìlù maharin allah ibi annabiya àwọn ọmọ ọba ti léwọ̀ ẹ máa fi ọgbọ́n tí ó tó nǹkan ẹ máa fi sùn kan ẹbí e ẹ̀tọ́ e àwọn Yahudi wọ́n ṣe nǹkan ẹ̀ gan lákòókò bàbá náà wà subhanahu wa ta'ala tó ní kí wọ́n má dẹ̀dẹ̀ ga ọjọ́ sátọ̀dé kí náà ṣe wọ́n lọ ń bẹ àwọn ní ọjọ́ ọdúnwà ọlọ́run àwa dán wọn wò pẹ̀lú ẹ̀ ó tún ṣàlékún ìyà fún wọn pẹ̀lú ẹ̀ yóò wá ní kí ẹja wá lọ́jọ́ sátọ̀dé tó ní kọ́mọ́ lọ bẹ̀bẹ̀ bí ayẹ àti ní ṣìkàmí lọ́wọ́ tó sí ìṣòro ọjọ́ sátọ̀dé ìyàwó jẹ́ ẹ máa pọ̀ àwọn náà ò gbé ìjà ló pọ̀ ó lẹ́nu káwọn bẹ̀rẹ̀ jẹ́ sátidé ẹ́ àwọn ọjọ́ yòókù lẹ́nu ìjọ kì í pọ̀ báyìí wọn akọra wọn ẹ kíkà wà pẹ̀ṣẹ̀ sí a lè lọ dé àwọn kálẹ̀ ní ọjọ́ tí wọn gbọ́dọ̀ bẹ̀rẹ̀ sátidé táwọn ẹja ẹwà pọ̀ àwọn yóò mú ẹja padà ní lọ́wọ́ lọ́wọ́ sátidé ìpàdé sunday á lọ pa àwọn ẹja ọlọ́wọ́n bá torí yẹn pa wọn torí yẹn pa wọn àwọn yẹn ní ọwọ́ ti ju ẹni tó ṣe wípé ọlọ́run ní kó mọ́ bẹ̀rẹ̀ jẹ́ sátidé wọ́dẹ̀ lọ dàrẹ́kà á lọ àwọn yìí wọ́n ẹ̀ṣẹ̀ yẹn wọ́n kọ́ bí ẹ̀ lọ́nà sí oakland ṣùgbọ́n tó ṣe pé tọ́wọ́ ní kó mọ́ ṣe wọ́n gbọ́nà ẹ̀bùrú lọ ṣe nǹkan yẹn ìyẹn bọ́ ó kọ̀mítì tọ́lọ́ ní kó mọ́ kọ̀mítì ó tún wá ń ṣe kí ni ó tún ẹ̀wọ̀n gbọ́ ọlọ́run ọlọ́sùn kan gbogbo sọlọ jẹ́ pé gbà mí ẹ̀rọ àwọn bí islamic clinic and islamic clinic kan mọ́ bá kàn jẹ́ try láti study anything islamic kan ti kí wọ́n máa ń pariwo islamic finance islamic study ẹ̀ dáadáa ọ̀pọ̀lọpọ̀ àwọn míì sọ̀rọ̀ àwọn tí wẹ́ẹ̀ ń pariwo islamic ni ẹlòmíì kúrò ní conventional banks ó yẹ sí owó orí wọn sọ pé yóò dá ní káwọn kúrẹ̀ sọ kú dá ní ilẹ̀ ìdí tó ọbẹ̀ dálẹ̀ yẹn ti kò mọ̀ ń pẹ̀ lọ títí ó kàn dálẹ̀ náà ìtọ́ sá fún táwọn mùsùlùmí sá fún ní bdt conventional bank nǹkan iná mo tún máa kọ́ bíi níbi ní islamic bank tó jẹ́ pé agbọ́dọ̀ farabalẹ̀ ní agbègbè ibẹ̀ ẹni so ìgbà míì wọ́n lè jẹ́ pé ìpìlẹ̀ ní pé wọ́n dálẹ̀ pé kán lè bá rere ṣùgbọ́n gbà wọ́n lè fẹ́ máa rere pé kán máa ta nǹkan tọ́mọ́dàjọpọ̀ ayé náà ni wọ́n jọ pín in láàrin ara wọn ṣe lè kò sí nǹkan tí ó burú bẹ́ẹ̀ tó máa expand yẹ ṣe kò ó là ń dájọ yìí o ẹ jẹ́ fi ra àwọn nǹkan irú ìtasọ lẹ́ẹ̀kan pé àwọn consumer cooperative eh, society wọ́n máa ra àwọn nǹkan wọ́n lè ní tọ́ọ̀nù ńlá ní ṣọ́ọ̀bù yìí tó yẹ kó ṣọ́ọ̀bù yẹn wọ́n máa ra àwọn oríṣiríṣi wọ́n lè máa ta ní owó tó ṣe wípé yóò kéré sí nǹkan táwọn èèyàn ń ta láwùjọ àwọn members wọn lè benefit yẹ pé àwọn tó bá jẹ́ members wọn ìyá kẹsàn án ní ten naira ní sùn wọn lè mọ tà á ní eight naira fúnra wọn ṣòwò bá lọ dájọ lọ́nà fi ṣe cooperative náà wàmí dẹ̀ ni wọn extend yẹ tí ó ń dọ́gba àwọn ará àta náà nígbà míì wọn a máa ṣe lẹ́yìn máa láìsí kò sí nǹkan tó burú bẹ́ẹ̀ tí ò ti sí ta mọ̀ sí gáràmù nínú ẹ̀. so ìgbà míì wọ́n a máa dákì ní ilẹ̀ ní ìfẹ́ àwọn afọ́ a máa pè ní àtàmín àtàwìn àtàmín àtàwìn àtàmín àtàwìn lábẹ́ jàmíyà tàwìyà náà ló wà àtàmín àtàwìn eléyìí ni wọ́n ń pè ní cooperative insurance cooperative insurance التأمين التعاوني، cooperative insurance kí lélẹ́ ìgbólé lórí àmì insurance ta máa ń ṣe káàkiri òun náà ni wípé bọ́ọ̀dì kan lè wà nísìnyí wọ́n ní àwọn fẹ́ iṣu ọwa ṣọ́rọ̀ mi yé nísìnyí mọ́tò ni àbí ilé ilé tí mo kọ́ yìí ọ̀nà ọba kan lọ ṣẹlẹ̀ tí lè wá lọ bá ikó jó ń kọ́ àti rí ní báyìí àbí mọ́tò yìí ti wá lọ láksidẹ́ǹtì àti rí ní àwọn kan ń wá á fún ẹni tó wá láksidẹ́ǹtì ilé tó wá tó àkọ́ mi fún ẹ̀ ṣùgbọ́n kẹ́kọ̀ọ́ àkànṣe náà ni wípé wàá máa san àwọn owó díẹ̀ díẹ̀ kan sọwọ́ bí ẹ̀dí ẹ̀tọ́ sàn yìí tí àdáwò kan bá ṣẹlẹ̀ sí ẹ àábẹ padà sí ipò ẹlòmíràn wà wọ́pá ah, ilé náà make sense sórí wà bẹ́ẹ̀rẹ̀ sí sanwó díẹ̀ díẹ̀ yẹn tán pè ní premiums yóò máa san díẹ̀ díẹ̀ náà premium tó ń san yìí ó bọ́ síbù bó ṣe pé bó ṣe san díẹ̀ ní èlò kan ló san láti dẹ́sì bá ṣẹlẹ̀ mọ́tò bá bàjẹ́ inú ìlú ó pé á mo sì ní kíni ó kù mí yóò padà sí ọ̀dọ̀ àwọn insurance company àwọn aṣèkí ni àwọn òkú mọ́tò wọn ò gbẹ wọ́n ṣe kí ni bí wọ́n gbé mọ́tò mi fún un olùdí àgbègbè ẹ́ olùdí premiums bí a mọ́tò yẹn bí mọ́tò bíi five million lápẹ̀jú ẹni àkókò kí ní òṣèlú òdú bí a five hundred thousand lọ náírà báwo wá ṣẹlẹ̀ sí insurance company kan láwọn dúró tó san premium yẹn fún àwọn adákinni wọn gbé ọkọ̀ mi fún ṣólùsà gbogbo oge ìgbà mídẹ̀ ní yóò máa san premium yẹn lọ yóò máa san lọ tó lọ tó lọ ìjọba oníṣẹ́lẹ̀ ní àsìkò tó ń jẹ ní àdéhùn lé lórí tí àsìkò yẹn ti máa parí nǹkan tó ń ṣẹlẹ̀ sí lánàáwó nínú àwọn nǹkan tó lóyún ṣọ́ kí ló ṣẹlẹ̀ sí premium yẹn insurance company máa jẹ́ kíni wọ́n máa jẹ́ mọ́lẹ̀ olùdí àgbègbè olùdí ilẹ̀ insurance company ló ṣe kíni ló dé ewu kan tó ṣẹlẹ̀ yẹn nínú Islam wọ́n ń dáhàrù kí ni túnmọ̀ zára rárá òní nǹkan tó ní ìtànjẹ nínú ni zára nǹkan tó ní ìtànjẹ láti zára àtàgóòrò kí ẹ̀ so kan tó ní nǹkan bí ìtànjẹ nínú bẹ́ẹ̀ ìtànjẹ ẹ̀rọ wá lébi síbi pé kí ni ó sọ́tò ìpéyàn kan máa lùzì bó ṣe gbá nǹkan yìí lọ ṣùgbọ́n ta ló máa lùzì láàmú àmọ̀bẹ́yàn kan máa lùú ṣùgbọ́n ta ni ó padà lùú ilé ìlà àlè so any transaction tá a bá ti wọ̀ àbí contract kan tá a bá ní pẹ̀lú èèyàn tó ṣe pé ìmà gàánìwò wọ ìmà gàánìwò ìṣúra fi lùú àbí kí n gé nǹkan gbọdọ̀ ṣẹlẹ̀ méjèèjì fàwọ́ ìmọ̀ àrùn wà méjì tẹ́tẹ́ ẹni transaction tẹ bá ti wọ̀ tó ṣe pé ìkan méjì ló máa ṣẹlẹ̀ sílẹ̀ kó lùzì àbí kò gé ló máa ṣẹlẹ̀ láàrin ẹ̀ méjèèjì láti ti ìtọ́kù wọn ló lùzì òun ló máa gé ìtọ́kù wọn ló gé òun ló máa lùzì ṣùgbọ́n ẹ̀ẹ́dẹ́ni ṣe ọ̀nìyẹ tí wọ́n lè wá gbólóhùn ara òfin èyí tí wọ́n fi pè ní kìmárùn-ún torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ sábà ń lo gbólóhùn kìmáàrù yẹn wọn a máa lò ó fún nǹkan tó wá dàbí competition àbí contest torí competition àbí contest yẹn bí àwọn méjì gbowó kalẹ̀ ṣùgbọ́n sábà ń sẹ́yìn kó lù jù bẹ́ẹ̀ ẹni kejì lè bá ṣe kí ni kó lè wà gé ìyẹn náà sábà ń lo kìmáàrù fún ṣùgbọ́n báyìí pé níbi ọ̀rọ̀ kájọpa kájọpa àwọn ìfẹ́ fún ara wọn ni irú nǹkan báyìí bá ti wá tí wọ́n máa kò fẹ́ ẹ̀sán gbogbo bára òkú sotori àwọn afa wọn ní láìbà tìmára láìbà tìmára láìbà tìmára wà bá àdára rán láìbà tìmára ṣèkàtà wọn ní ṣe pẹ̀lú contest the competition kan bí a bọ́ọ̀lù náà ń gbá table náà ń play so wọ́n wá dé kíní kalẹ̀ ń bẹ́ẹ̀ ìgbẹ́ tó wá jẹ kò máa gbélé ẹni tí ó bá jẹ òun lúdẹ owó ẹ̀yìn ẹ̀ tí wọ́n á pè é ti máa rẹ̀ mọ́ bá bá wá ní ó bá gbé súra bí carbon tank kan àbí ìkẹ́bẹ́ ẹ̀wà tí wọ́n á tún fẹ́ kan ló gbólóhùn sára sọ̀rọ̀ sí máa rẹ̀ tí wọ́n ní bá dára rẹ̀ táwọn kẹ́yìn ní ó wá ń bí àwọn kátàkárà tó pọ̀lọpọ̀ máa ń ṣe irú nísìnyí kí n sọ fún yẹn nítorí pé mo fẹ́ ta tó wà lápò mi tó wà lápò mi mo fẹ́ ta fún yín tó wà lápò mi mo fẹ́ ta fún yín kálọ́ máa rà mo fẹ́ ta tó wà lápò fún yín ní ten thousand naira ìyàkà wá gbé tó wà lápò ní ẹ̀fọ́ sùkú kò ṣe pé kó jẹ́ gbọ́dọ̀ àti ẹ̀fọ́ sùkú jẹ́ síwá ọ̀rọ̀ tí wọ́n fi lè sanwó ẹni fún ẹ̀ tí wọ́n bí àgbẹ̀ tí máa rí tàbí àrùn two hundred thousand ní kókí kakule wọn kó kalẹ̀ fún òun ni ṣùgbọ́n tẹ́tẹ́ yẹn wọn á lò gbóló bára rẹ̀ torí pé ó wá níbi kíni fọ́ọ̀mù àǹtajà ọmọ sábà ń lo wọ́n kan lò gbóló bára rẹ̀ pẹ̀lú kó fẹ́ wá bọ̀ sí pé à ń tajà so ìyẹn ni ó kọ́ mọ̀ dára tó wọ́n ń ṣe àwọn lárúbáwá ọmọ pé kí ní kan ní bẹ́rù àtọ́ àìsí òkè mo fẹ́ ta lè fún ẹ mọ ilẹ̀ tí dọ́tà fún mi tó bá lè sọ̀kò ẹ̀ lẹ́yìn ìṣẹ̀wọ́ ẹ̀ bá ti ṣe ní ẹ̀dùbá náà ti ṣe rí ibi tó bá lè sọ̀kò lẹ́yìn tó lè rọ̀ pẹ́ ní òmùkó sọ rárá bọ̀dì ẹ̀ mọ̀ òkú sọ

lápẹjúwe nítorí bẹ́ẹ̀ ní ẹ̀bùn fẹ́ ta fún ẹ èlò ìyè báyìí kókó balẹ̀ ìgbà tí àwọn akómi ó bá bí wọn bá di pé ọmọ àkómi yẹ obìnrin tó kú kí ni ẹ kùn ẹ ebi tí mo dájọ lábẹ́rẹ́ lórí náà ṣọ́ọ̀kù ìbíṣà kan mo ṣe àkúndé ní sanwó ẹ̀rọ fún tó ẹ̀rọ ìdìbò tàfẹ́ tó wà ní ẹ̀ nítorí ẹ̀wà ní ẹ̀ náà ní tó àgbà tó bá ọ̀gára rà tó àwọn kẹyẹ ó pọ̀ tá a máa ń ṣe ọ̀pọ̀lọpọ̀ tó máa ń fa ìjà láàrin àwọn tó ń tajà fúnra wọn tó ń padà ń gbára wọn níṣẹ́gbẹ́ yìí àbí sọ́jú ọ̀rọ̀ ọlọ́pàá bí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbèrò rárá ó fún ọ̀pọ̀lọpọ̀ àwọn kan yìí olóòrìká máa ta nǹkan ní ìtòṣe wípé nǹkan yẹn kò sí àdìfẹ́ lọ tí ènìyàn sọ fún ẹgbẹ́ ah, ah, aláàjì ọ̀rẹ́ ah, lọ́kọ̀ pẹ̀lú bẹ́ta fún ọkùnrin máa láìpẹ́ ẹ̀gbọ́n ọkùnrin máa láìpẹ́ ẹ̀ẹ́ ilé wa bẹ́ta bẹ́ta rí àmì two million naira ẹ bá kó two million naira kalẹ̀ ẹ máa ń retí ọkọ̀ máa tí ó gbọ́kọ̀ dé ẹ bá rí pé à eléyìí ọkọ̀ eléyìí two million naira láti gbé mi lé lọ́wọ́ àti parí ẹ̀ mi ò lè gbó padà ṣọ́rọ̀ bí ìsúta ìtú ṣe wípé bóyá máa búrú ní nǹkan yóò sí ẹ̀rí nǹkan yẹn kò rẹ́ ṣe lọ sóòf kò rí sí ẹ̀bẹ̀ fún wa tí ọ̀rọ̀ tó fẹ́ tọkọ̀ fún ọkùnrin nǹkan báyìí báyìí báyìí báyìí báyìí lónìí ẹ̀hẹ́n èlò ló fẹ́ ta iye báyìí ò ní ó wá gbé e dé ìtọ́lóníyẹn onílé ìwárí fún mi lówó mi kò sọ pé ìfẹ́ olélé olóòlé kò sí nǹkan ẹ̀mẹ́ ṣọ́n bá bẹ́ẹ̀ lọ kò jù ká ìbẹ̀rẹ̀ fún ẹ wọ́n bẹ̀ kówó kalẹ̀ nígbà tó gbé dé ó di nǹkan tó ṣe pé ó rí fẹ́ sí ní nǹkan ẹ̀ ilé fún ara ẹ̀kọ́ tó gbé lọ ẹ̀kọ́ ọkọ̀ ọkọ̀ fún ẹni kò sọ ohun tó fẹ́ òun náà bẹ̀ ní kò sọ ohun tó fẹ́ ta ṣò léwu lára mi àwọn kìí wá pọ̀ láàrin wa ìfẹ́kọ̀kọ̀ láàrin àwọn àpapọ̀ ọgbọ́nlọ́dún tó ṣe pé a níbi sẹ́gun ta tẹ́ta fáwọn èèyàn fún ìjàmbá tẹ́lómi ìfẹ́ ṣe so the same thing náà lè dúgbẹ́ sanwó ẹlòmíràn ní àwọn àwọn àpọn ẹlówó ẹgbẹ́ ìdáyà máa sanwó tó bá dẹ́pẹ́ ni ó gbé o dé wà níbẹ̀ sanwó àbí kó tiẹ̀ má sọ iye tí òun ara ó kẹjà ara lówó ẹbí wa ara ẹ̀yìn ó bá gbé dá ẹ́ bẹ́ẹ̀ dẹ̀ ẹnu tó wáyà ní ilé ra o. tó bá ń kẹ́ ní ẹ̀sìn pé ká àbọ̀ ẹ̀jẹ̀ so nǹkan méjì tá a dárúkọ yìí àríbá àti àlùbárà ó pọ̀ nínú ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tí ó mọ bí ìjà láàrin àwa táǹtà nǹkan fúnra wa àti tá a láàjọ pé àwa papọ̀ fáǹsì bísẹ́ẹ̀tì kan ìkíni kejì wọn ó dẹ̀ kó sínú kan tí à ń pè ní àgbóòlù àbòsí torí àsìkò yìí àwọn táwọn àfáà ní sọ pàtàkì ó ṣe pìtẹ́ ló ṣe ní àràmọ́ ọlọ́run àhálà àbáka àwọn nǹkan ní ìfowá ní àwọn nǹkan rẹ̀ ṣùgbọ́n agbọ̀rọ̀ gbìyànjú ká mọ àwọn nǹkan ìpàbálá akẹ́kọ̀ọ́ àdókà fẹ́ṣe cooperative society ṣàfihàn yára lówó nìkan ni àbáfẹ́ ti fún ìkùn yìí pé kí à ń ta nǹkan kan náà bí aláàárín ara wa ta wà ń bẹ̀ ni àbáfẹ́ extend ẹ̀ lépa náà cooperative insurance cooperative insurance títún wà fún ni pé àwọn èèyàn wọ́n kóra wọn jọ báyìí náà tó mọ̀ ṣe pẹ́ ó tó wá gbà lọ́wọ́ ara wọn wọ́n fi ń ara wọn lọ́wọ́ ìpínlẹ̀ tí wọ́n ṣe ń torí wọ́n fẹ́ rẹ̀ ìpínlẹ̀ nìyẹn ẹ̀sán wọ́n bá ní problem owó ẹ̀mẹ́ta ti bẹ́ẹ̀lì out wọ́n lè gbé èèyàn kan tí wọ́n bá mójútó owó tí wọ́n gbà yẹn o wọ́n lè lè invest owó yẹn náà síbi kan ṣùgbọ́n tí wọ́n ẹ̀ṣẹ̀ gangan pẹ̀lú owó yẹn olùgbẹ́sẹ̀ yẹn kaba ní pọ́blẹ́mù nínú wọn wọ́n fẹ́ gbé ilẹ̀ ẹ̀rù yẹn áwùtù ó lè dúdú ó lè jẹ́ ní bọ́ọ̀dù kò ṣe pé dandan kó jẹ́ òun kò ṣe dandan kó jẹ́ wọ ẹni pọ̀jù náà àwọn ọmọdé wa ìbọ̀ọ̀ tó bá ti ní pọ́blẹ́mù wọ́n wà mọ́ àti bẹ́ẹ̀ áwùtù eléyìí ó jọ mọ́ nǹkan tí àwọn ará yẹ́mẹ́ǹsẹ̀ máa ń ṣe àwọn èèyàn àbúrú sọ̀rọ̀ àṣàárì nígbà mọ́sánmọ́sánlá àṣàlá olùdínlẹ̀ àṣàárì yìí ìdá armọ̀lù fìlgáàbù àwọn àṣàárì yìí àwọn ará yẹ́lẹ́ tó bá ti pé nǹkan tán lọ́wọ́ ọmọ lójú ogun àwòkọ́lù tọ̀rán ìyá àdìgbò àbí oúnjẹ àwọn èèyàn wọn ó náà Madina nínú òlò àdáṣọ́lọ́ asọ́lá ó jẹ́ ká mọ̀ pé nǹkan tí wọ́n máa ṣe òun náà ìjọba ohun máa ń dáhùn ọ̀mọ̀ká náà ń dáhùn nínú ọ̀pá ó jẹ́ kí ká mú wọn ní wọn àkókò ó dájọ́ fi sọ́bì wákìtì wọ́n dájọ́ aṣọ sí abọ́ kan tó wó pè é láàrin ara wọn anamtọ́ lọ́wọ́ ọ̀pá lórí sọ ìnáwó mi ní wà lórí ìhùn anábì ní èmi àti wọn kẹkẹ lẹ́nu wa eléyà wọn àfa wọn fi jẹ́ ká mọ̀ wípé àtàmínú tààwù ní òun ní tá a pè ní cooperative insurance káwé ẹ̀rọ parapọ̀ tọ́pọ̀ ara wọn ìṣàlọ́ ara tí wọ́n ṣe pé lórí fọ́nlẹ́mẹ́kì owó tó bá ra nǹkan tí wọ́n ta nǹkan yẹn náà èrè tó bá ń bí nǹkan yẹn ìdílà kan jọ pín in láàrin ara wọn tó máa lè fẹ́ lè wá àti tó tún ta ibi nǹkan yẹn láti lè mọ ọdún ṣàánú ara wọn èèyàn kan ní pọ́blẹ́mù mú wọn wọ́n fi bẹ́ẹ̀ out kò ń ṣe ìtẹ́sùn ẹgbẹ́ kí ni àwọn tó bí kí owó ti dárí unlike àti àdéhùn ti dárí ìyẹn insurance ti a mọ̀ commercial insurance tó pọ́pùlà láwùjọ àwọn tó dá alẹ́ àníyàn tí wọ́n ní pẹ́fẹ́ mọ́ gbowó wọ́n wá sọ fífi tẹ́ bá ní problem àwọn abẹ́rẹ́ ìyá ọ̀sùn ọ̀pọ̀lọpọ̀ lè lọ ní problem àwọn náà máa padà jẹ owó ìrọ̀lẹ́ sẹ́yìn ìbálẹ̀ ní problem ní wọ́n abẹ́rẹ́ wọn áùtù níbi problem ṣùgbọ́n àwọn náà méjì owó eléyìí òfin mi tàbí nìta áwòrán ìyẹn corporative insurance àwọn mílíọ̀nù bàbá wọn mójútó ẹni tó máa mójútó ẹni wọn máa san sálárì tó ń bá wọn mójútó ṣùgbọ́n owó yìí àtèrè tán bá rí tìtì wọn ni unlike commercial insurance ni àwọn ẹ̀yẹn àti nítawọn olóyìn bá dá àti kí wọ́n da gbogbo ẹ̀ papọ̀ mọ́ra wọn sọ ẹni tẹ́lẹ̀ ẹ̀ sábà kan ní tó bẹ́ẹ̀ wọ́n yọ díẹ̀ ní owó tó ti bọ̀ lọ́wọ́ gbogbo wọn wọ́n fi dá padà sípò ọ̀dẹ̀ tó dẹ́ lómi padà sípò gan-an wọ́n á rí pé àwọn conditions lórí ìfẹ́gbẹ́kalẹ̀ ẹgbẹ́ ẹgbẹ́ àwọn ìpé nínú oúnjẹ ṣòro lókò lásán ni wọ́n ní àbá ìsìnkì ṣùgbọ́n ẹ̀wọ̀ ní klọ́ọ̀sì yìí klọ́ọ̀sì wọn ọ̀rọ̀ fà á jáde sẹ́ni afirikó tó ní òun òkò ọ̀rọ̀ fáà tó wọ́n ti gbówó rẹ̀ wọ́n jẹ́ mẹ́lẹ̀ tó ló jẹ́ pé àwọn ọjọ́ ìsìnkì yìí ẹni wọ́n fẹ́ kó lórí wípé kí ni irun commercial insurance táwọn èèyàn máa káàkiri pé kí ni pípé ìfarahàn ìfarahàn àwọn míì sọ ìṣó mú ìbáwà ń bẹ kí ló sọ pé ìbáwà ń bẹ wọn nítorí pé ní owó téèyàn fi kalẹ̀ ó gbà ju owó yẹn lọ so àwọn abáwọn ìbáwà ń bẹ ṣùgbọ́n ni wọ́n fẹ́ kó lórí pé kí ní tẹ́tẹ́ ni ẹ̀tẹ́ ni pé ìwọ́n tó lọ́tọ́ ní bọ́ọ̀lù kan yẹn ó sáté ìpè òórùn àdínkù òwúrú yẹn kó ṣàlùsùn so ẹni tí a bá lè fi lọ òtún ṣe pé ìsídà kí n lù mí àbí kí n gé mi ìkọ́ ìṣẹ̀lẹ̀ ní méjèèjì tí ẹni tí ẹni kejì mi òun ó mú kejì rìbá yìí ṣùgbọ́n bàbá wọn bísínẹ́sì kan tó ṣe pé ìmọ̀ àgbà nínú ìsídà ká gé wọ ìmọ̀ gàrí mú àbí ká lù ó ìmọ̀ àbí kó ṣe kí ni kí n kankan máa ṣẹlẹ̀ fún wa ààkiri ààkàlù ṣe tí ó sì so àbáwá ṣe kẹta ìmọ̀ záàrínú wọ́n ìmọ̀ sàánù ìsílà kájé àdìkálù bísínẹ́sì tí ó bá wọn nìyẹn ṣùgbọ́n tó ṣe pé ìmọ̀ záàrínú wọ́n ìmọ̀ záàrínú ìsílà kálù àdìkájé ìkábọ̀rọ̀ ṣe ilẹ̀ táwa kíkejì òun wọ́n pè ní tẹ́tẹ́ tó abọ́rọ̀ jìnà sí ilé so àwọn akẹ́kọ̀ọ́ à ń pè ní cooperative society a ní láti wo owó là ń ṣe wíjẹ oríṣiríṣi ló ń bẹ àwọn ìkẹ́lẹ́ àti wọ́n pè ní àtàmì alìsìmáì àtàmì alìsìmáì abẹ́ tàmí kàáwù yìí náà lùmọ́ sábà wá àbí tàmí kó mọ́ wà lábẹ́ tàmínú tààwù kó lọ kó sí abẹ́ tàmínú tìjárì kí ni túmọ̀ àtàmínú ìṣìmáì òun ni ìtí àwọn olóyìnbó tí àwọn ọmọkùnrin ní social security social security àwọn òṣìṣẹ́ bóyá ó fún gọ́ọ̀mẹ̀ntì àbí òṣìṣẹ́ fún private wọ́n máa já nínú owó wọn gbà ní wọ́n máa jáwó díẹ̀díẹ̀ nínú owó wọn so that àwọn kẹsẹ̀ ń jáyẹ ó lè jẹ́ kó wọ́n bá wọn fi kún àmì bí àjọwọ́ bá wọn fi kún so wọ́n kò fún ọ̀bí àgbà tó máa rí táyà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sọ̀bọ̀ tí wọ́n tó já yìí tó bá ti pé ìjọba tó bá wọn ti kú nísìnyí òṣìṣẹ́ kan ń ṣiṣẹ́ níbì kan òṣìṣẹ́ ó ń ṣiṣẹ́ níbì kan wọ́n wá ń já pàṣẹ́ntéèjì kan láàrín sàójú lápẹjú èsì wọ́n lè mọ̀ jáde á bí nine percent or so nínú owó wọn lóṣooṣù ìjọba wà bá wọn fi nine percent or so fún ègé sọgbọ́n gbẹ́ òun wà kó fún gbàtọ́wádìí ìgbé a máa ń pè ní gratuity àdúgbà ní kò ṣe pé owó tọ́ta yẹn wá invest yẹ ní ìta máa ń pè ní pension lọ́pọ̀lọpọ̀ gbà so wọ́n invest owó wa tán já wọ́n invest owó wa tán já yẹ náà irú yẹn a ní láti wò ó mo náà invest owó wa sí ṣé wọ́n invest ẹ̀ sílé iṣẹ́ ọtí ni ṣé invest ẹ̀ sílé ìbáni àti bẹ́ẹ̀ ó pàtàkì yìí so tabasọ̀ fa cooperative àbí cooperative society gbogbo àwọn nǹkan wọ̀nyí nǹkan tí ó yẹ kí amẹ́nubà díẹ̀díẹ̀ ìtàbára fún iná bẹ̀rẹ̀ ọmọ subhanahu wa ta'ala kí ó fún wa ní àgbọ̀rẹ̀ àti múlò ọlọ́mọ subhanahu wa ta'ala kó ṣe lọ́rùn fún ẹnì kọ̀ọ̀kan wa سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته Thank you. àwọn tí ìtura owó ìdíje

lórúkọ àtàwọn ìṣẹ̀lẹ̀ òkè ọlọ́pàá ọlọ́pàá ìṣẹ̀lẹ̀ ìwọ olóògùn náà wọn tàbí ìjọba náà wọn kú ní ìwọn àwọn tí wọn lọ wọlé láti ìlú èkó kí wọn tàbí òkú ìlú èkó ìlú ọlọ́pàá ìṣẹ̀lẹ̀ ìwọ olóògùn láti ìlú èkó. ní abẹ́lẹ́ tí a mọ̀ gba ìbéèrè afẹ́fẹ́ ìyá ọ̀gá fún wa gẹ́gẹ́ bí a sọ̀rọ̀ pé àwọn ọ̀gá kí wọ́n kú ní ìlú ọ̀gá àti Thank you ní kí ọkùnrin máa bèèrè ìbéèrè. Afẹ́kúrí àwọn tí ìjọba ní Wọ́n ní kí a máa bèèrè ìbéèrè kan. Ilé gbogbo máa bàjẹ́, ayé òkúta ìwà. Àfẹ́kẹ́ ìgbà tó máa lọ wá ń bọ̀. Ó ṣe é pa ẹ̀ ní ọ̀gbìn tó máa ń tọ̀ ọ́. Ó alága yàmà àwọn ọmọ tó rìn fún wọn láti wọ́n tẹ̀lé máa dára lọ́jú lọ́jú. Ìdí àkọ́kọ́, ó sì ń gbé ìgbé àti àwọn àṣìṣe wa pé والصلاة والسلام على رسول الله وبعد لكن في مكي وشيخ الدكتور فاضل بن الدين حفظه الله تعالى وقدد الخطاب أبلا الله سبحانه وتعالى أقول الزابر كل ما تقوم به التصميم في الله بقوا قوم لوا دعوتي وزداني kò fún wọn ní ẹ̀mí gún àti àlàáfíà àti ẹnìkọ̀ọ̀kan náà ní ìdáhùn sí ìbéèrè èyí tó pàtàkì jùlọ òun ni kí àwa mọ àwọn principles tí a ti ṣàlàyé fún wa àwọn oríṣiríṣi àwọn ẹgbẹ́ àbí àkójọpọ̀ ni wọ́n wà ní orúkọ Islam àwọn ní a ní islamic eh, bank àbí islamic finance àbí islamic eh, cooperative a lè gbàtànjẹ́ pẹ̀lú orúkọ àfikáwò nǹkan tí wọ́n ṣe nínú ẹ̀ àwọn kẹ́mẹ́lì tí mo mention ọ̀rọ̀ rìbá àti ọ̀rọ̀ zara ó pàtàkì púpọ̀ níbi àwọn nǹkan wọ̀nyí torí pé ìkíní kejì wọn gẹ́gẹ́ bí al-imam ibn taymiyyah rahimahullahu wọ́n ṣe ṣàlàyé lára àbùsí tó fi lágbára jù gẹ́gẹ́ tí mo rẹ̀ sọ ọ̀pọ̀lọpọ̀ ìjà tí máa ṣẹlẹ̀ láàrin àwọn tí wọ́n ń ṣe irú nǹkan báyìí látara àìníkàkún fún òfin tó de kátàkárà wa òun ni tí o máa ń bí ọ̀pọ̀lọpọ̀ nǹkan yìí so tá a bá gbọ́ àwọn kàtàṣe lálàyé ìta gbọ́ yé táwọn kan bá pè wá sírú nǹkan bẹ́ẹ̀ a try láti study tí wọ́n ń ṣe at least ó máa ní nǹkan tán pè wá sí a fi mọ̀ ṣé wọ́n kàn kóra wọn jọ lẹ́ni tó ń yára wọn lówó nìkan ni so yíwọ̀n a ní kò sí nǹkan tó burú ń bẹ àbí ó pe owó tí wọ́n gbà lọ́wọ́ ara wọn tí wọ́n gbà ṣé wọ́n invest owó yẹn tó bá ṣe pọ́n invest owó gbóná invest owó sí ṣáwọn nǹkan haramu wà ń bẹ ṣé nǹkan rìbá wà ń bẹ so bóò ni wọ́n ṣe ń pín kíní owó so àwọn kẹwàá yìí náà ní tí a gbọ́dọ̀ mọ̀ so láàfin lè sọ pé eléyìí a lè ṣe eléyìí a lè ṣe sùgbẹ́bí tí mo sọ fún wa pé wọ́n ní zero interest ọ̀pọ̀lọpọ̀ wọn ìrọ̀yìn gbàtà máa ń ní o sanwó oṣù mẹ́fà náà kó tó lè sọ pé o fẹ́ yá owó rárá so owó oṣù mẹ́fà tó san kalẹ̀ ṣáfẹ́fẹ́ tọ́jú ẹ̀ pamọ́ síbi kan ní àdúrà invest tá máa invest bolówó yẹn lọ wọ́n jẹ́ pé ìwọ máa wá yá owó lọ́wọ́ wọn so àwọn ni tó bá invest owó ẹ̀ wọ́n á jèrè tán invest ẹ̀ sí wọ́n lè ní zero interest ni so kúlù kọ́rùdín jára mẹ́fà ìfọwọ́ rìbá owó tán yẹ tó san owó yẹn padà lẹ́yìn èyí tó kọ́kọ́ san èyí ò ní wọ́n ní kọ́wọn tó lè yẹ lówó wọ́n ṣe ní májẹ̀mú kó gbọ́dọ̀ san yìí báyìí so ó túmọ̀ sí pé kí ni wọ́n jẹ rìbá ń bẹ̀ sílẹ̀ náà tó ń bá sọ wọ́n á ní zero interest ni so gbogbo eléyìí ni nǹkan tí àwọn afẹ́sìn tí wọ́n pe àkíyèsí wá sí sọ̀wọ́láwà àlàm. Dam a ti ṣàlàyé garar ipe ìpìlẹ̀ rẹ̀, òun náà ni ipe kíyàn tányàn jẹ́ òun ìpìlẹ̀ rẹ̀. Ṣùgbọ́n àwọn nǹkan tó ṣe wípé ó lè mú àwọn ìrújú oríṣiríṣi wá, òun àrẹ̀máwọn àpèjúwe wá lójú ràn ràn ni. So lára ẹni ta sọ wípé bá a garara wà láìbà kìmára so ọjà téèyàn ta bí ní sìkì ni mo fẹ́ ta tó àlápò mi fún yín ẹ mọ tó àlápò mi èmi mo mọ tó wà nínú àpò mi ṣùgbọ́n mo ní mo fẹ́ ta ní twenty thousand naira ẹlòmíràn àjòkó yóò ti mọ̀ wò pé ah ó sọ pé pé góòdù ló wà lápò ẹ̀ ó sọ pé pé nǹkan báyìí ni yé ń gbé kalẹ̀ kò lè jẹ́ pé nǹkan tó jẹ́ nǹkan yẹpẹrẹ ni ṣùgbọ́n gbà tí ẹni yóò kó twenty thousand kalẹ̀ tí màá yọ tó mẹ lápò mi jáde ó bá di àǹkàṣe fún mi sọ pé ah eléyìí tí mo sanwó kọ́ yà ní tó sanwó náà nìṣẹ́ bí tí mo sọ pé tó alápò mi ní àmọ́ pé ankaṣù ló wà lápò máa kó 20,000 kalẹ̀ so ó gbàdí pé abẹ́rẹ̀ ẹja so irú yẹn nísìn á ní kí ni bá agbára rẹ̀ so ìkẹyẹ àwọn kan tí jìnà sí ni so ara ẹ̀ ní kí yẹn ní òun fẹ́ tẹ ẹyẹ tó ń fò lọ yẹ ẹyẹ tó ní kápá láti mú so à ń ta irú nǹkan bẹ́ẹ̀ so àwọn oyún inú ẹran gẹ́gẹ́ bí àpèjúwe ta mú alẹ́ kan pé ẹran yóò oyún inú rẹ̀ mo fẹ́ ta fún ẹ̀yin ṣùgbọ́n tí yóò bá bí pé ó bí ní nǹkan tó kú ni ó ti parí náà ni àmì òkú eléyìí tó sanwó náà nìyẹn tó bá di nǹkan tí a mọ̀ bára wa jà lé lórí so àwọn nǹkan yẹn ó pọ̀ jantere tó ṣe pé abẹ káràrù ni ó kó sí wallahu a'lam. Thank you ìsìláàmù kọ́pẹ́tì ní wọ́n máa ń ṣe ó jẹ́ pé ìjọba owó sílẹ̀ fún ìjẹ́fà àkókò àti owó. wọ́n ṣe ìjọba owó sílẹ̀ fún olùjẹ́fà tó wá ní pé owó tó yàn fún sílẹ̀ wọ́n á tún já ẹlòmíì tí wọ́n ò sì gba ìdí kàtà ní orí ẹ̀ tí wọ́n ò sí tí wọ́n kàtà owó yẹn ní wọ́n já ẹlòmíì ní orí ẹ̀ lókè sí ilé ìwọ̀ ìgbà náà gẹ́gẹ́ bí àlàyé tí a ṣe sẹ́yìn ó ní wípé ẹni tó fẹ́ yá wa lówó tó ṣe ní májẹ̀mú pé mo gbọ́dọ̀ sanwó oṣù mẹ́fà káwọn tó lè yá mi so kí ni wọ́n fẹ́ fi owó yẹn ṣe kí ni tí mo fẹ́ fi owó yẹn ṣe àbí owó tí kí ni wọ́n fẹ́ fi owó yẹn ṣe fẹ́ fáwọn náà tó ṣe pé wọ́n á fi ra àwọn nǹkan míì so eléyìí àtọ́bẹ́ pọ́n rí èrè ń bẹ̀ àrìbá ni ṣùgbọ́n tí wọ́n bá rí èrè ń bẹ̀ tó ṣe pé nǹkan tí wọ́n kàn yá ara wọn nìkan ni so èyí ò ní lópin ìgbà tí ò bá ti sí èrè ká tó ṣe wípé ó exclude ẹni ti tọ̀hún so eléyìí ó lè mọ́ sí aburú ń bẹ̀ wọ́n láwàá tí ká máa tẹ́ ní àbí àti pé èèwọ̀n ìtọ́ ní oúnjẹ ká gbà. náà a ṣàlàyé fún wa wípé oríṣi insurance méjì ló wà eléyìí ni wọ́n pè ní cooperative insurance àti commercial insurance cooperative insurance òun ni àwọn afáàpè ní àtàmínú àtàáwù ni òun ni àwọn àpèjúwe tá àwọn èèyàn wọn kóra wọn jọ lápèjúwe wọn dá owó láàrin ara wọn wọ́n dẹ̀ ní lẹ́nu pé téèyàn kan bá ní pọ́blẹ́mù nú àwọn láàrin àwọn àwọn abéèlè ouch pé ó lákídẹ́ǹtì ni bóyá ìṣẹ̀lẹ̀ náà ti sí ni owó tán gbàjọ láàrin ara wọn yẹn ni wọ́n fi àtìsí ẹ̀ nìyẹn kò ń ṣe dandan wípé torí pọ́n ti wá ṣe fílẹ̀ ìwọ̀n gbọ́dọ̀ ṣe fún èmi náà tí nǹkan ò bá ṣẹlẹ̀ sí mi so àníyàn tí wọ́n fi ṣe àníyàn pọ́n àwọn fẹ́ ra wọn lọ́wọ́ ni kò ń ṣe pọ́n àwọn fẹ́ mẹ́ kiri fáwọn ìnvẹ́tì owó tí wọ́n dájọ́ wọ́n ṣe pé bí a torí pé kankan tí ara owó tó ṣe pé wọ́n máa fi ara lọ́wọ́ tó báyẹ̀ pọ́n ti pín náà ni wọ́n tún pín padà ní according to bí á bí wọ́n ṣe contribute sí ẹni ẹ̀ bọ̀ yí o dí pé téèyàn kan bá ní ìkankan tó ṣẹlẹ̀ sí problem ká má fi owó yẹn assistance tí ò bá tó wọ́n tún ṣe kí ni wọ́n tún bá láàrin ara wọn láti lè fi assist ẹni ẹ̀ eléyìí ni wọ́n ń pè ní àtànílù tààwùn so eléyìí àwọn àfa àwọn majami fiqhiyya bákan náà sheikh bin baz sheikh usaimin àti bí abẹ́rẹ́ nù àwọn afá wọn kò sí nǹkan tí ó burú délé in fact nǹkan tó dáa tó yẹ ká encourage ara wa láti máa ṣe ni irú eléyìí nísìnyí wọ́n lè wá yẹ èèyàn kan tí ó mọ̀ bá wọn mójútó tí wọ́n ẹni yóò dá wà lọ́tọ̀ tó yẹ pé ní owó tán kójọ náà wọ́n fún ọ̀sán sálárì fún ẹni yẹn so eléyìí kò sí nǹkan tó burú bẹ́ẹ̀ ṣùgbọ́n the other one gẹ́gẹ́ bí n ta ṣe lálàyé àwọn tí wọ́n ń gbowó yín àwọn fẹ́ yọ yín kúrò ní ewu kan àwọn náà ni wọ́n jòkó ti gbogbo owó yẹn so tí ẹ̀kan máa wá ní problem ní gbogbo àwọn tán gbowó lọ́wọ́ wọn bóyá problem ọkọ̀ ní nítorí ìṣó ọlọ́dọ̀ wọn wọ́n ní àwọn obèlè out nígbà tó bá ní problem ṣùgbọ́n gẹ́gẹ́ bí n ta sọ fún wa àwọn conditions ní ìtàn máa ń gbé kalẹ̀ condition ti ẹni òfin ní rí nǹkan yẹn gbàgbọ́n òun ni wọ́n lè ní a ah, kò fùfíìlì agbègbè yìí bẹ́ẹ̀ lẹ́ni ẹ ti san àmọ́yé premiums sọléyìí lára ìmọ̀jọwọ́ àwọn èèyàn ní ọ̀nà èrú ni ọlọ́run bá dẹ̀ sọ fún pé yá ayọ́ lẹ́dínà àmọ́nù látàkùnú àmúwálàkùn bẹ́ẹ̀nàkùn ìbáàpẹ́lú ilẹ̀ àtàkùnà tìjáratà àǹtàrà bẹ́ẹ̀nìkùn ọlọ́run ní gbogbo olùgbàgbọ́ òdodo ẹ má jẹ dúkìá yín láàrin ara yín ní ọ̀nà èrú tó jẹ́ ọ̀nà èrú so eléyìí àwọn àfẹ́ẹ̀sìn wọ́n ní báràrù wà ń bẹ̀ kí ló fà tó fi wà ń bẹ̀ ó ní pé ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yẹn èèyàn kan ó sátìn kí èèyàn kan máa lùzù nú àwọn méjèèjì ṣùgbọ́n ta ló máa lùzù òun láti ilé sọ ó ṣeé ṣe kó ṣe pé ẹni tó wá ìṣọ́ ọkọ rẹ̀ àbílé rẹ̀ àbí láìfẹ́ lóló ìṣọ́ ni òun yóò lùzù gbogbo premiums tó san ọ́ kó ṣe pé insurance company ni ó lose látara wípé premiums tí ẹni yẹn san bóyá ó fẹ́ san premiums fún bí ọdún bí méjì mẹ́ta kò tí san ju bí oṣù kan lọ òun ni àjálù ṣẹlẹ̀ sí àwọn ó ní láti yọ ọ́ kúrò nínú ewu yẹn so ó túmọ̀ sí pé àwọn ni wọ́n sanwó tó pọ̀ jù fún ẹni yẹn torí ọkọ̀ tán rà fún gbogbo owó tó ń san ò tó fi yẹn so inú tí ẹ má mọ̀ pé òun gbé inú insurance company ó mọ̀ bàjẹ́ ìpínlẹ̀ àwọn louis nírú agbègbè ẹ fẹlẹ yìí ara zararu ni bákan náà àdìkápẹ ní tèmáàdù ẹni tí mo sọ mo láwọn àfa sọ wípé láìba kìmàrán wà bá àzararan tó bá ṣe pé nǹkan tó ṣe wípé ó ní í ṣe pẹ̀lú kàńtà competition contest wà ń bẹ́ẹ̀ eléyìí gbé kíní kalẹ̀ eléyìí náà gbé kíní kalẹ̀ ìkan wá jẹ́ ìkan ò jẹ́ ọmọ sábà ń pífẹ́ kan ló gbólóhùn tìmáàrù fún instead of kíní ló bára ìṣẹ̀yẹ kí wọ́n lè lo zararu fún ṣùgbọ́n báyìí pé nǹkan tó ní ṣe pẹ̀lú kátàkárà ni wọ́n pìfẹ́ kan lo gbólóhùn zararu so yẹn náà sọ pé bá a zarara so zararu wà ń bi nǹkan ẹ̀yẹn ìtura léwu gan òní ọ̀rọ̀ zararu torí kó táwọn máa ń bí ìjà ọlọ́mọba subhanahu wa ta'ala ó ní yá ayọ̀ lẹ́dínà amánu إنما الخمر والميسر والأنصاب والأزلام رجس من عمل الشيطان واجتنبوه لعلكم تفلحون إنما يريد الشيطان أن يوقع بينكم العداوة والبغضاء في الخمر والميسر ويصدكم عن ذكر الله وعن الصلاة فالأنتم منتهون ọlọ́run pàkíyèsí wa ó ní ẹ̀yin olùgbàgbọ́ òdodo lẹ́yìn ìgbà tó sọ aburú tẹ́tẹ́ títa ọtí múmu ó wá ń sọ fún wa wípé ṣaitan ó fẹ́ dá ọ̀tálẹ̀ àti tẹ̀mẹ̀lẹ̀kùn ìkórìíra ó fẹ́ dálẹ̀ sáàrin yín látara kíni látara ìmọ̀ mutí àti ìmọ̀ àtàkẹ́tẹ́ tó ló jẹ́ pé kẹ́tẹ́ tá à ń sọ ń sìn òníwọ́ àwọn nǹkan tó ní ìrújú kí à ń sọ yìí tó ṣe pé ó padà máa ń bí ìjà àwọn náà dẹ̀rọ̀ pé reality ni ṣùgbọ́n nǹkan tí ó máa ń ṣe ní láàánú púpọ̀ onípẹ́rù nǹkan báyìí ó tún jẹ́ nǹkan tí ó tún common láàrin àwọn brothers brother mi, yóò pè yín sí bísínẹ́sì yóò dẹ̀ jàmbá yín bákan náà ẹlòmíì yóò wọnú bísínẹ́sì mi oníṣe nǹkan tó yẹ kó ṣe tí a lè jẹ́ pé ẹ̀kọ́ ìtààmà sí albelu ó pàtàkì púpọ̀ Umar radiyallahu anhu asábà máa sọ ike ọjà wa yìí ni láàyè bí fi súnkìnà illa man qatafaha èèyàn kún gbọ́ olóhùn tó wá ṣe kátàkárà ń bí báyìí nínú ọjà wa yìí illa man qatafaha àfẹni tí ó bá ti ní àgbọ́yé kátàkárà sólóbi jẹ́ pé bá a ṣe ń kọ́ bá a ṣe ń kírun náà lágbọ̀rọ̀ gbìyànjú àti kó bá a ṣe ń ṣe kátàkárà tàbá wo áyà tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ìbá ọlọ́run ọba lè lórí ẹ̀ ذلك بأنهم قالوا إنما البيع مثل الربا وأحل الله البيع وحرم الربا من جاء موعظة من ربه فانتهى فله ما سلف وأمر إلى الله ومن عاد فأولئك أصحاب النار هم في خالدون صلى الله سبحانه وتعالى قل أن تنجربا ìgbédi gbèrè lágbèdìdì torí kó wò kó ń ṣe bíznẹ́sì ní kò rí nǹkan tó burú mẹ́ aláwọ̀bá subhanahu wa ta'ala ó wá sọ ọ́ débi ẹni tí ó bá gbọ́wọ́ àti ilẹ̀ jáwọ́ mẹ́ tó jìnà sí rìbá gbígbà tó jìnà sí rìbá jíjẹ́ ọlọ́mọba subhanahu wa ta'ala ni ọ̀rọ̀ ọgbẹ́ èèyàn bẹ́ẹ̀ ó dọ́dọ̀ ọlọ́mọba èyí tó ṣe síwájú ọlọ́mọba ṣàforíjì fún ṣùgbọ́n tó bá tún padà sí bẹ́ẹ̀ àwọn ọmọ anẹ́nu tí wọ́n máa bẹ́ẹ̀ lọ fún ìgbàgbọ́ọ́rọ́ àbí tó máa bẹ́ẹ̀ lọ láíláí ó di fẹ́ǹkì tó bá lọ́wọ́ orí nǹkan tó burú bí rìbá ó di kèfèrí tó bá ṣe kó náà gbà pé kò dá ṣùgbọ́n tó ń jẹ́ yóò máa bẹnu náà lọ fúngbà gbọ́ọ̀rọ̀ kọlọ́ba subhanahu wa ta'ala kí ó ṣàánú wa so bẹ́ẹ̀ náà ni ọ̀rọ̀ tẹ́tẹ́ àbí ìjòwó ara wa lọ́nà èrò ìtagbọ̀rọ̀ jìnà sí ni kò á tí bá ṣe lè jìnà sí ìjà àfi ká níbi tí wọ́n ti Thank you.

àyà ìgbà tó wà ní títà àwọn oṣù àti ẹ̀ṣẹ̀ báyìí. lórí ipe èèyàn jọ ìmú wa ipe èèyàn jọ ìmú wa kí mú níbi tí ti ájì ó ń dá owó sí wa lọ́wọ́ àwa bá fi 25% kún owó tó bá dá sí wa lọ́wọ́ lápèjúwe owó yẹ ayá ní àbí àbábù àbù na owó tí àwa ń gbà láti di kó yọ ta lè gún ṣe à ń invest àwọn owó tá ń gbà ní lọ́wọ́ àwọn èèyàn tí wọ́n gbà láti rí owó yẹn ti rí. náà tó bá ṣe pé nǹkan tí wọ́n fẹ́ ṣe kárí bẹ́ẹ̀ ni ipe wọ́n á fi 25% yẹn wọ́n á fi àtìtì ẹni yẹn tí ẹni wọ́n kò lórí ẹ̀ torí pé èrè tí wọ́n jẹ àwọn náà náà ni so àkọ́kọ́ ni pé kò gbọ́dọ̀ jẹ́ pé torí èrè ni ẹ fi dá kí ní ẹlẹ́ torí pé wọ́n ti pè níta ààrùn ní ìpìlẹ̀ ni pé kò ń ṣe èrè nítorí ẹ̀dálẹ̀ yìí ìpè ní pé wọ́n dálẹ̀ láti lè fi ran ara wọn lọ́wọ́ tó tó wá ṣe kí àtẹ́wá ṣe bísínẹ́sì ní tí kì ní ẹ̀bá yọ so ẹni tí ó dá owó délẹ́bù kan ẹ̀wá wo pé kẹ́ fi pa nínú owó tí ẹ fi ṣòwò pé èrè tẹ́ rí kẹ́ fi àtìsí ẹ̀ ẹni kò lè lórí nìyí ó dàbí pé ó kè ẹ̀bẹ́ lẹ̀ áùtù kúrò nínú ìkẹ́kẹ́ ni ṣùgbọ́n bá ṣe pé tẹ́ẹ̀bá tí wá kẹ lòmí náà tó náà fẹ́ lọ tó ti dáyé yẹ tí ẹ̀ẹ̀bá wá rí owó yẹn sàn kí lẹ máa ṣe ìdí mọ̀ sọ ni wípé a ní pé ẹ̀rẹ́lẹ̀ owó tẹ invest yẹn èrè yóò tó láti lè fi support yẹ lòmí náà tó náà fẹ́ lọ so ìtẹ́ máa ṣe oníkẹ́ ẹ̀yọ́ nínú owó tó ń bẹ́lẹ̀ náà láti lè fi assist òun náà kí ó lè lọ so ẹni sọ pé kẹ́yìn bá wọn lórí èrè nìkan ṣọ́rọ̀ so inú owó mi tẹ̀ dá tó tó pé ìpínlẹ̀ oníkẹ́fẹ́ mọ́ fi àtìsí àwọn èèyàn ni kò jẹ́ bí yẹn ṣe jẹ́ wọn lára náà èwo ni kejì. lẹ́yìn ìgbà yẹn ṣé wọ́n wá yá owó ni àbí lópin ìgbà tí owó yẹn ní tó bá ṣe pé òun ṣe pé nǹkan tí ẹ invest pẹ̀kẹ́ lè fi méèkì èrè ní tó ṣe kó máa exclude ẹni yẹn tó bá jẹ́ pé èrè tó máa exclude ẹni tẹ gbó lọ́wọ́ ẹni ìta ìṣe ni pé ya ní owó pẹ̀lú èlé mo rò pé ọ̀rọ̀ yẹn so because nígbà tẹ́ bá gbowó lọ́wọ́ rẹ̀ ẹni kó tó lè yá owó lọ́wọ́ yín ó gbọ́dọ̀ san yé báyìí náà owó tẹ́lẹ̀ gbà pé ṣùgbọ́n lọ́tọ́jú owó yẹn pamọ́ ẹ̀yin náà invest owó yẹn ẹ wá ya ní owó lẹ́tà ẹ wá gbàdédé owó tẹ́ ya padà so owó tẹ́ ti kọ́kọ́ gbà lọ́wọ́ rẹ̀ yẹn èyí lẹ́ ti fi ṣòwò tó ṣe kó mu o sí lára àwọn beneficiaries ìkẹtẹ́ ṣe so ẹ̀kọ́ sí kíni ẹ̀kọ́ So, ah, ini juga kita ini kita ini juga kalau kita ini juga kita lágbára yìí. Fọ́ọ̀lọ́ bá kà lórí sáré ìtòlé yíyọ̀ yóò kọ̀ sí bí ó máa lókè àti kọ́ ọgbọ́n lẹ́nu ẹni tí ó pèsè rẹ̀ lọ́wọ́ ẹ̀. àwọn tó wà ní íńtánẹ̀tì fún ọ̀wọ́ kọ́pẹ́tìkù ní Yorùbá wọn wọn náà ní nígbà tọ́jọ́ wọn mọ́ máa tí wọ́n lọ́pọ̀ yé ìgbọ́wà lórí kọ́pẹ́tìkù dá kọ́pẹ́tìkù dá ìdí náà wọn lọ́pọ̀ ìdájọ́ lórí ha ha rìbá rìbá ìdájọ́ kọ́pẹ́tìkù náà wọn lórí wọn ni wọn kó ní ìgbàlá àbí kí ẹ náà Gracias.

ولا بعض الصحابة عندهم من جوائز صلى الله عليه وسلم كأن الخير على رؤوسه أو الخبر كأن الخير على رؤوسه ثم تجمع àwọn sàbẹ̀ àjẹsẹ̀ tí ẹ yẹ bá wọ́n ìwé ìjọba wọn yóò fi dé àjẹsẹ̀ sọ̀rọ̀ lọ́wọ́ àwọn ọ̀sẹ̀ bẹ́ẹ̀ bá bàjẹ́ wọn lórí kàálí o yóò fi tún kìlò ń bàjẹ́ èyí ti ra àwọn kàálí o ẹ̀yin wọn kọ́ àwọn òṣìṣẹ́ ti ń dín dín ṣùgbọ́n ẹ̀yà ti dé ìyẹn kájú kò kábàlàbalẹ̀ kágbọ́n ìtàkùn ẹni tó bá rẹ̀ lọ́ba lọ́nu kọ́wọ́ lọ́jọ́ ìgbà ẹni tó fún ẹ̀rọ lórí ìgbà bí wọ́n lọ́wọ́ jáde ẹ̀rọ àkùnkùn ọ̀rọ̀ ìgbẹ́jà yìí wáyé. lẹ́yìn ilé yìí mo ní láti sọ pàtàkì èyí tó bá ti mọ̀ ní kàdáka fún àwọn tó wà wọ́n ti kàlẹ́ ọ̀pá sí àkùnrin ìdúnmà. ó wà ní àhàkùn náà ìlẹ́yìn náà من طلاب ومحاضراته أحب المحاضرات إليه لأنها لأن محاضراته تذهب إلى المقام وتعطيك تصورا كاملا عن الموضوع ولا يضيع وقت ولكن للأسف الشديد حبسني هذا عن عن المشاركة معه في هذه المحاضرة ويعذرني فضلكم kamin a wannan zuwa kuma hukun ne da zai ba ẹ̀kọ́tí akọ́lẹ́rù ẹ̀jẹ̀ káàkiri mọ́ ọ̀rọ̀ àgbà sájẹ̀ lórí ọlọ́run ọ̀yọ́ kan àti ọwọ́ sáàlùwọ̀ ọlọ́run àwọn ọmọ الجمعية الجمعية التعاونية الإسلامية ما لها وما عليها حوالي ẹgbẹ́ àwọn yorùbá kò dára jẹ fẹ́ẹ̀kù àtàlà wọn tún bẹ́ẹ̀ kì í fi tó ti dédé ka àwọ̀ ní àyè yorùbá kò ní aláṣẹ fẹ́ẹ̀kù yorùbá tó kàn wọ́n ṣùgbọ́n kò fi títí ìtumọ̀ àtẹ̀rí àwọn ọjà á wọ ní àlẹ́ òṣèlú ìlú ọ̀sán kan tó wọ́n fẹ́ẹ́ fún àyà ní ìlú tó gbọ́dọ̀ ní ẹgbẹ́ àti ẹgbẹ́ òṣèlú nàìjíríà bíi ìdájọ́ àwọn ọ̀dọ́ àti ọ̀dọ́ ìjọba nàìjíríà ti àwọn ọ̀dọ́ wọ́n ní kẹ́ ọwọ́ tó wọ́pọ̀ lórí dáadáa tayé àti ìbẹ̀rẹ̀ ẹ̀kọ́ pé ìlọ́lọ́ tọ́pìkì a nílò kátólókùn ọgbọ́n padà ọ̀sẹ̀ kátólókùn ọgbà wá sí ìwẹ̀ lọ káwọn àtọ́gbọ́ ìdí máa dojú ìmọ̀ àwọn ọ̀rọ̀ ìmọ̀ pípéwò òun náà ni àìdòdó wà bá àbòdòdó wà. àwọn ìgbà òṣèlú rẹ̀ àlàyé nípa kátàkárà òun máa ń dojú púpọ̀ torí pé àwọn èèyàn lè dojú ẹ̀ púpọ̀ bẹ́ẹ̀ tó wáyé tó ń béèrè ní face to tó bá yẹ kó lè kó lè kó lè kó lè lọ́wọ́ bá wá tí ó fi lè ní báyà nọ́mbà tó kú níwájú à ọ̀rọ̀ business àwọn èèyàn fojú oríṣiríṣi ọ̀nà wọlé síbẹ̀ èyí tó tẹ̀lé lẹ́yìn ní oṣù tẹ̀lé bá lọ́sùn làwọn èèyàn tàbí ìwé tó máa yé wá sí ọ̀rọ̀ òòlù gbogbo ọ̀nà ọ̀gbọ́n àlùmọ̀ ọ̀rọ̀ ní oṣù kó tó rí ojú ọ̀nà àràmù bẹ́ẹ̀ ó ti wàhálà tó ojú ìṣèṣì àràmù bẹ́ẹ̀ àwọn náà má fẹ́ àǹtá fún ìgbà kọmíníkì àbí kọmíníkì tó yẹ kí mùsùlùmí lọ́wọ́ tó ní ìpìlẹ̀ a wà yìí ilẹ̀ Yorùbá tá a wà yìí bẹ́ẹ̀ ni a máa ń lọ sí bísíǹsì yóò kàn sí àwọn mùsùlùmí ọ̀dọ̀ àwọn ìwé ẹ wá lọ́wọ́ tó tó tó tó bí ìwé ní bísíǹsì ọ̀dọ̀ tó máa ń jáde yóò ti di lórí ti fi ayé kí ẹ lọ́la àgbẹ̀ ní àwọn ọmọ kí ẹ bá òwe ìlànà ìlú lọ́wọ́ ṣùgbọ́n mọ́tò lọ fi èyí tó bá bá lẹ́kọ̀ọ́ oní tó wà lórí ìbáwọlé ní kọ́nà nígbà ẹ bá fi ẹ bá fi pín ẹ bá fi tájà ìgbẹ́ òun ní báyìí lóbi tẹ́tí gbogbo ẹ tó bá máa ti kọ́ pé ó béèrè lọ́dà wà pàtàkì àkójọ wọn ọ̀pọ̀lọpọ̀ pé ìdáhùn ẹ̀dá rẹ̀ wọ́n ò dáhùn láti fi ràn yàn lọ́wọ́ kankan ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ wọ́n tó lò lórí ọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ wọ́n fẹ́ fi bí ìsìn àyè lọ́pọ̀lọpọ̀ ẹni tó bá gbáyé ìtọ́jú àwọn ènìyàn lọ́wọ́ ẹ̀rí ní àbá ìbùkún ọ̀wọ́ owó sábàgbà ló sàmùbà ìkànnì irú kọ́kọ́ ìtúsí ọ̀rẹ́ ìgbà ṣùgbọ́n ìṣẹ́ wa ti bẹ́ẹ̀ ọlọ́run ní ìlú wọn ká lọ wa. ìyá yóò lè ní àárọ̀ lábẹ́ ìwọ̀n àgbàdo ìgbà tí wọ́n ti gbé láyà. nígbà ìgbà tí wọ́n yà kó lóra. èyí mo bẹ́ẹ̀ lọ. يا أيها الذين آمنوا اتقوا الله وذروا ما بقي يا أيها الذين آمنوا اتقوا الله وذروا ما بقي من الربا إن كنتم مؤمنين ولا إن لم تفعلوا فأذنوا بحرب من الله حرب ولو نقول الكوفة ولو نقول الكوفة أما يجيبكم لا تدعوا bọ́lá ní ọ̀gá bá ti ń gbé ní ẹ̀sìn ìyàwó ìyàwó ìyàwó ìgbà ó lè ń gbà wọ́n lé wípé gbogbo ẹni gbà kí ẹ̀ máa sọ fẹ́ tí bá ti bẹ̀rẹ̀ ìgbà tí ó wò lé gbà ibi tí ẹni tó ń bá jagun yìí àlọ́ ẹni tó ń bá jagun lọ́wọ́ yìí nígbà tí a lọ sọ̀rọ̀ nípa báyìí jẹ́ ká bẹ̀rù fún ọ̀rọ̀ tó ní sẹ́yìn òní kan pé máa bẹ̀rẹ̀ sí ní kó ká ṣe ń ra àbọ̀wọ́ ní ló wá á nà láwọn tó gbé ga. Gracias àmọ́ ìjú wa ẹlẹ́ẹ̀kì kékeré náà mo fẹ́ ìkan nínú àwọn ayélujára àti dáwọn àti ìjọ máa ń káyì lẹ́nu bí àkókò bí ẹsẹ̀ wọ́n wá kéde ìtọ́jà àwọn ènìyàn wọ́n mú àwọn ọdún nígbà àwọn ọmọ tó já owó láàrin gbogbo àwọn akẹ́kọ̀ọ́ tí a ní àwọn ọ̀dọ́ láti nàìjíríà ṣùgbọ́n gẹ́gẹ́ bí ọlọ́run níbi tí wọ́n ti ń yanjú àwọn pépà àwọn tó ti kọ́ sẹ́kọ̀ọ́ tó ti yàtọ̀ káàkiri látọwọ́ lórí dáwà tí àwọn náà ti sàbẹ̀ ọ̀pọ̀ nípa pé a kẹ́kì ẹni wọn ni ní pèsè wọn wáyé rẹ̀ ẹ̀yọ́ kan wáyé jẹ́ wa láti ìgbàlẹ́ ìgbàlẹ́ nípa wọn wà nǹkan kan ní lẹ́kẹ̀ẹ́ ẹni kẹ́kì àwọn lóko ní mo ti sàbẹ̀ àwọn ọmọ láàrin àwọn pépà nìyẹn wọ́n gbàgbé ìgbàlẹ́ ó ti wà nínú àwọn tọ́pọ̀ àkọlù láàrin àwọn ẹgbẹ́ wọ́n gbàgbé ẹ̀ wọ́n á fi ó dẹ̀nà tó dà bẹ́ẹ̀ ti pé ẹ̀sùn tí a fẹ́ fún tó wà nínú ilé ìgbìmọ̀ àti tó jáde láti wá fún ara òbí ní dá sáfù ní pọ̀ nípa àwọn ọgbẹ́ ẹ̀ náà gbà nínú gbàgbà déédéé nìyẹn o kọ́nà tó sàbò tó sàbò tó kúrò wọn. ọmọ náà ọwọ́ á ń jẹ́ orúkọ ẹ̀ jẹ́ ìgbẹ́jẹ́ kékeré ọmọ tó fi dá àwọn ẹ̀wọ̀n orúkọ rẹ̀ ń jẹ́ abdulbazir ẹ̀yìnta abdulbazir ẹ̀yìnta ó kọ̀ ọ̀pọ̀ sílẹ̀ ọ̀pọ̀ sílẹ̀ báyìí mo kàn sí mo kàn sí lóṣù rẹ̀ lọ́wọ́ ọwọ́ yìí náà ọ̀nà máa ń báyìí wọ́n á ń gbé padà tó àìyá ní program ọ̀hún tẹ́ wọ́n bá ti lọ́wọ́ abdulbazir ẹ̀yìnta ojú orin ẹ̀ ẹ̀ ti fi bàbà ẹ̀ wọ́n ọ̀pọ̀ sílẹ̀ lọ́wọ́ mo fi pamẹ́ ọwọ́ yìí náà àwọn àdàwálì gbàgbàgbà rẹ̀ wọ́n wà sí ọ̀rọ̀ ọwọ́ nínú àwọn tó gbégbá olókùn nínú ètò dáwà lọ ìwọ̀n wọn kà sí pépà rẹ̀ nǹkan ọ̀sẹ̀ yìí wọn náà ti wò wọn lọ náà ló wà sí ilé wọn gbẹ̀rẹ̀ wọn ti wò nípa nípa wọn lọ sọ̀rọ̀ nàìjíríà àbúrò bá kẹrin yìí ọgbà yẹn kí tọ́ọ̀tù tọ́ọ̀tù náà ẹni tó ti pọ́ọ̀tù tẹ́lẹ̀. tí ó la عليكم الله Thank you.